ẹ̀sìn. àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ Fresh FM Ìbàdàn tó ti ṣe tán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ́kẹ̀kẹ́ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti Fresh FM fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dòtò Fresh FM fada Christmas tọdún yìí ó tún lé kéńkà ẹ kú kérésìmesì much. ẹ jọ. ìwà ìbàjẹ́ ni ìwà tí ò bójú mu ni ọlọ́run lòdì sí pẹ̀lú fífọmọ obìnrin ṣòwò ẹrú ẹ má fi wọ́n ṣòwò nàbì ò gbọ́dọ̀ sọ wípé wọn kì í ṣọmọ obìnrin ẹ̀yin òbí ẹ dẹ́kun yíyan ọmọ ọkùnrin nípọ̀sìn lórí ọmọ obìnrin ká ṣèkẹ́ wọn ní dọ́gbandọ́gba pẹ̀lú fífìfẹ́ hàn sí wọn obìnrin ń darí ìlú wọn ní ṣọ̀gá iléeṣẹ́ ọgbọ́n àtinúdá wà fún wọn ẹ má yẹpẹrẹ wọn gbogbo ẹ̀yin òkúndùn bá nǹkan jẹ́ tẹ́ ẹ máa fi ìwà ìkànnì ohun tí òdo ló kọ méjì kò dání jẹ́ àti pé ìjìyà tó gbọ́n ń bẹ fáwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n yan fífipá bánilòpọ̀ láàyò lábẹ́ òfin orílẹ̀-èdè ìpínlẹ̀ tìbílẹ̀ àti òfin ọlọ́run pẹ̀lú fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn ló ní ẹ̀dẹ́kun lílo ọmọbìnrin nílòkulò. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù kó jábọ́ fọ́nká ah, ló bá tán èso dáradára ti fọ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yin ti fọ́nká àtẹ̀yìn àti so àjàrà. mo lo lólùṣọ́ gidi ni èso tán lọ́rùn pín yí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́kọ́ la ṣe pa oyè ká. ajá balẹ̀ rèé o ó sì mọ́ o tún dán one oh five dot nine fm na fresh e dey fresh káfó olówó ọjà kó dán mọ́rán ó dún ó ń dán and exhaustive news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó. spirit, programs full of wisdom. Oh, The fresh, day, fresh. Papa, mama, my brother, my sister, make una dey hear am. Oh. fresh fm na di ogbonge radio wey dey rain o no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́ america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o ìwọ náà darapọ̀ báwọn jí fokókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àti èyí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o bọ́ọ̀lù tó o tún dán one five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm fresh fm. bóyá wá wá mi ò fresh fm tó lápọ́njà bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó fún un kájọ máa borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò bẹ́ síbẹ̀ bóyá má yí kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. lẹ́yìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún má lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún ó Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tó ṣe l pẹ̀lú ìrírí. fresh fm. fm. fresh one oh five point nine fm. lójú àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh one oh five point nine fm la pa gbogbo ẹ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣe àti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn o ṣe gba àtẹ Fresh FM Nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí Facebook Twitter àti Instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àgbà fún yípo ọjọ́. ẹ ojú ọgbọ́n Ajaabale tó ti dòde fẹsẹ̀ fẹ́ tó kílẹ̀ falafala. ẹ kú ti dòde o. lórí fẹsẹ̀ fẹ́ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ẹ dá káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tà mí sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àtúntìdé gẹ́gẹ́ bá a ṣe dé wọ́n ní adébíyẹ̀yìn mọ̀ sí àgbàlagbà ọ̀lẹ́ni onítọ̀hún hmm. torí pé àwa ti dé síbi nǹkan táwa mọ̀ ọ́n jẹ àti débi nǹkan tí ẹ̀yin náà tẹ̀ mọ́ tẹ́tí sí láàárọ̀ kùtùkùtù báyìí tọ́ba ti di ní aago mẹ́jọ àbọ̀ àwa tún ti dé ìdí iṣẹ́ tiwa wọ́n ní ìdí iṣẹ́ ni ńlá mọ́ ni lọ́lẹ̀ Abọ́ládé yín ọmọ Sàlámì òǹrẹ́ o àti Ẹgbẹ́sàbé àjọwá ní ẹ̀ẹ̀kan sí lórí ètò ti òní ni kò kú ní sú ọ kò ní sú ọ kò ní rẹ ọ. ìwà àti Báyọ̀ Ọlọ́run ní jẹ́ ẹlòmíín lò kọ̀máṣíà. ìwọ náà ọ̀sàmọ̀ntì ọ̀sàmọ̀ntì àfi ń di fún ọ bàbá tiẹ̀ di ọ̀dà ọlọ́run ó di àbí ṣé ká tó yọ̀dọ̀ ọlọ́run kò ní. a ó ṣe wá yọ̀ yún. bàbá <laughs> tiẹ̀ di amọ̀pọ̀ ọlọ́run ó di fún ọ. mo tiẹ̀ jẹ́rìí rẹ̀ ó di. <laughs> ó di ọ̀dà o ajá balẹ̀ náà ló tún wọlé dé wẹ́rẹ́ tọ̀yìn ní àárọ̀ tí ò ní bí àṣekó ìwé mẹ́rin dé hmm. Nigerian Tribune Daily Sun níbẹ̀ lọ́wọ́ mi Vanguard àti Punch ibẹ̀ lọ́wọ́ Adébáyọ̀ Gbèsàbí ẹ jẹ́ ká lọ sànsàn sójú àgbo àwọn ìròyìn yìí kí ni wọ́n sọ láàárọ̀ tí ò ní èèyàn àkọ́kọ́ ni tí wọ́n wí nù. ọmọ ah, pé nǹkan tó yẹ kí wọ́n kọ́ yọ̀ mu láti fi clear gbogbo tibẹ̀ eh. ẹ̀ ń bá tún bẹ̀rẹ̀ sí mú ọ̀kan lára àwọn èèyàn rẹ lánàá wọ́n tó sọ̀rọ̀ ní òní eh, olómi fóòmù ọmọ ń ru o láì sẹ́mu kì í sì sẹ́mu ló mú o ọkàn jẹ́ mu ni o. Ah, ọ̀dà o ẹja rẹ̀ eh. ìpínlẹ̀ Anambra wọ́n ní nǹkan ti padà ṣẹnure at last fún ọ̀jọ̀gbọ́n Chasoludo ó ti padà jáwé olúborí nínú ètò òdìbò sípò gómìnà tí ìhíàlà léè tó ń fa hílàhílo láàrin gbogbo àwọn adíje dupò ọ̀rọ̀ ti padà jámẹ́nì kan lọ́wọ́ o àápàgbò àápàgbò wọ́n ti padà pàgbò tán ojú ọmọ èso ti dá aládé ti gbadé olóyè ti gboyè ẹni tí ó sì gbà fún Lẹ́sanmí náà sọ pé òun gbà fún Lẹ́sanmí ẹni tí ó sì gbà fún Lẹ́sanmí ó lòun gbà fún ẹjọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ló àmọ́ àwọn ìwé ìròyìn yòókù ń mọ́ wá o tàbí said àwọn ah, olókùn ah, kan ò ah, gbé o. wọn ò tiẹ̀ mọ̀ mọ̀ gbé ni àwọn tó dé. punch ò fi sójú ewé kínní ẹ̀. ìgbà tó ti jẹ́ pé bóyá kò tí ì clear sí wọn nǹkan tí wọ́n kàn kọ́ sínú ìwé ìròyìn ti Daily Sun ni pé wọ́n ní. ọwọ́ akílẹ̀ ṣe Vanguard torí pé. ó clear wọ́n súnmọ́dọ̀ wọn wọ́n súnmọ́dọ̀ wọn dáadáa. Eh, ọ̀dà wọ́n ní í ṣe ni wọ́n gbé pẹ́rẹ́gì kaná báyìí kó tó di pé wọ́n mọ̀ jójó àti ṣàṣeyege ní àná òde yìí ni o nǹkan ó hẹ́ ní ìhíàlà hílà hílò hmm. ìlógbòde. Hmm nígbà tí àwọn èèyàn tó jẹ́ kànáńkùrí agbébọn tí wọ́n dojúkọ àwọn tí í ṣe agbófinró tó sì jẹ́ pé òṣìṣẹ́ ọba ni wọ́n ń ṣe ní yìnbọn kàtàgbùà ní ìhà àlà ní àná òde àmọ́ síbẹ̀síbẹ̀ èyí ó wù àwí tolú ọba ní àṣẹ hmm. nínú ìròyìn míì tẹ́tù láǹfààní láti máa gbọ́ báyìí láàárọ̀ tòní <clears throat> àwọn ìròyìn kan bẹ tó ṣe pé kò fi bẹ́ẹ̀ dùn yóò tiẹ̀ fi bẹ́ẹ̀ dùn dá rárá rárá rárá ni. Ra, ni ibẹ̀ láti gbọ́ pé àwọn kànáńkùnrin agbébọn wọ́n ti lọ pa àwọn ọlọ́pàá mẹ́wàá. Hmm, sanfara. wọ́n sì dáná sun ọkọ̀ tí mọ́ pàráàrò patrol vehicle ní zamfara ìwọ náà ti fojú rí. amórí ó ń bẹ lójú ewé ah. kínní ìwé ìròyìn the hmm. punch àná abiyamọ ṣe mí o. àwọn tó ń jiyàn gbé wọn gbìdánwò láti jí asòfin kan ah, ọlọ́run ló kó yọ ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ báyìí èèyàn méjì ni wọ́n tún pa wọ́n tún ah. ṣàwọn míì yànnàyànnà ní Akwa Ibom. Hmm ọ̀dà o gbàgede ojú ewé kínní ìwé ìròyìn Vanguard yìí àti ìwé ìròyìn The Punch wọ́n jọ káńkó òròyìn kan léyìí tó ṣeé ṣe kí wàhálà ọbẹ̀lẹ̀ láàrin ilé asòfin àti ààrẹ Muhammadu Buhari àkọ́kọ́ rèé o wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ó ṣe ètò òdìbò ẹgbẹ́ wọn láìpẹ́ láì jìnnà àmọ́ wọn ò ní fààyè gba bàbá fà kalẹ̀ bàbá sọ pé ìlànà tá a fi dìbò náà ni pé ètò òdìbò abẹ́nú tá a dì ẹ́ di nígbàgbà làtà ta kálukú mọ báàbù rẹ̀ ká mọ bí à ń lọ àmọ́ nínú ìwé àbá ètò òfin kan èyí tí àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà taari sí ọ̀dọ̀ wọn wọ́n ní bá a bá ti ń ṣètò òdìbò kí wọ́n sì máa gbé èsìn rẹ̀ jáde lórí ẹ̀rọ ayélujára e-transmission of result wọ́n ní ilá máa lò pẹ̀lú direct primaries kólúkálukú mọ̀ ń bá rẹ̀ wọ́n láwọn gómìnà gómìnà kan bá ń lọ yọ kúbẹ́kúbẹ́ bá Muhammadu Buhari pé ẹ dákun ẹ dábọ̀ o ẹ máa tẹ̀lé àwọn aṣòfin wọn o <laughs> àbá tí wọ́n fẹ́ buwọ́lù àbákábá ni o àwọn aṣòfin náà wá sọ mọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọn ni kò burú kò bàjẹ́ bí gómìnà bá lọ sábà rẹ Muhammadu Buhari pé kó má buwọ́ lurú àbádòfin bẹ́ẹ̀ yí pé kó dòun ọgbọ́n wà tá a lè dá sí tí ó fi dòfin à lo fẹ̀tó pàwà ní agbára wa láwà lókè ilé aṣòfin à sì buwọ́ lù fúnra wa yóò di nǹkan tá a máa ṣàmúlò ẹ dìbò kí wọ́n máa kéde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára lẹ́sẹ̀kẹsẹ̀ àjọ tó ń rí sí ètò ìkànsíra ẹni NCC e ń ò sì lè dá wa lọ́wọ́ kọ́ ojú ìwé kínní ìwé ìròyìn the punch àti Vanguard ló wà. ní abala ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ààbò hmm. àwọn tó jẹ́ ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wọ́n ti ké sí mínísítà fún olú ilẹ̀ wa tí ń bẹ ní Àbújá FCT wípé nǹkan ọ̀bàjẹ́ báyìí rí o ní olú ilẹ̀ wa tí ṣe Àbújá torí pé inú wàhálà pákáleke ọkàn ni làwọn wà báyìí wọ́n sọ pé kó yí mínísítà kó yọjú sí àwọn níbẹ̀ nínú ìròyìn míì tẹ́ láǹfààní láti gbọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti sọ fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá wípé lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti <coughs> lọ́ọ̀rẹ́ tanáwádìí àwọn tó yabo ilé ọ́dìlẹ̀ ẹ̀ bá ní gbókò àwọn tí wọ́n mókùnsìkà tí wọ́n lọ síbẹ̀ jáde àfẹ́ mọ̀ wọ́n. Hmm. àwọn òròyìn kan tún rèé tó jẹ́ pé ó ṣeé ṣe kó ní ìlàyẹ lórí ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè nàìjíríà ọkọ̀ bàálù epo ti ń lò wọ́n ní ó ti lọ sókè ní ìdá àádọ́rin seventy percent ńlọ́wọ́ epo ọkọ̀ bàálù ló fi lọ sókè ọ̀rọ̀ lórí dísàní àlẹ́sìn mádùúkẹ́ tòun ti ẹgbẹ́lẹ́mùkú tó ń lọ bíi ọ̀tàlénírínwó dín mẹ́wàá mílíọ̀nù náírà tí wọ́n ní ó pòórá kan alákòóso tẹ́lẹ̀ ọ̀hún àtàwọn míì kan tí wọ́n jọ lọ́wọ́ lómi wọ́n sọ ọdún mọ́ pé tọ́họ́ lẹ́yìn ọdún mẹ́fà lẹ́yìn tí wọ́n ti mórímù bẹ̀sẹ̀ mórímù bẹ̀sẹ̀ wọ́n ti gbá wọn ní fọ́múlà burúkú yìí pé ẹ máa bọ̀ àjọ mm-hmm. EFCC ní ẹ lè lọ́sẹ̀ ẹ tún fojú balẹ̀ ẹjọ́ kẹ́ wá lọ gba ìdájọ́ tó gàgàrà bákan náà ẹ̀wẹ̀ ìṣẹ̀lẹ̀ làlúrí kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ń bi ilé tó dà wó Ìkòyí building collapse ilé alájà mọ́kànlélógún àwọn fíìmù burúkú kan mà tún bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ní ibi wọ́n lọ kó àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti dáṣọ rọ̀gùn sí léè tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn wọ́n ní àwọn ẹbí wọn wọ́n bá tún jà sóku òkú eléyìí jọ òkú tòun òkú ilé ìjọ òkú tòun kábíyèsí elédùnmarè. mà ṣe o mà ṣe o. ọ̀dà ẹ máa gbọ́ ìròyìn kan níbí yìí níbi tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto Alhaji Atahiru Bafawara Bafarawa mm-hmm. ó ti sọ fún ààrẹ Muhammadu Buhari wípé bẹ́ẹ̀ bá fi ilé ayé yìí sílẹ̀ kò tí ì pín o èèyàn jẹ̀jọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba rántí o wípé gbogbo bọ́ ọba ti ṣe báyìí ìlọ dáhùn sí níwájú Ọlọ́run ọba pàápàá lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà gómìnà ti ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ Alhaji Atairu Bafarawa ló sọ fún ààrẹ Buhari. owó kan tó ń fa lọ́bọ̀lọ́bọ̀ láàrin ìpínlẹ̀ Kogi àti ilé ìfowópamọ́ kan tí wọ́n fi ní wọ́n gba owó gbàmíkalẹ̀ májẹ̀ntẹ́lọ́wọ́ òṣìṣẹ́ níjó ní bailout fund bílíọ̀nù ogún náírà twenty billion naira ń wọ́n pè é wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kogi ti ń sọdúnmọ̀ pé ọ̀dà o ẹ dàdá lè má jà o àmọ́ ní àbúrò kan tó jẹ́ pé ó sán rí níbi tí nǹkan dé dúró yìí tí wọn ò bá lọ yọ okùn gbọlọgbọlọ náà kúrò lọ́rùn gómìnà ìpínlẹ̀ Kogi ẹni tí í ṣe ọ̀gá àgbà MD fún ilé ìfowópamọ́ tí wọ́n ń sọdún ẹ̀ pé àwọn ṣe àparùtò owó láti ipasẹ̀ ẹ̀bẹ̀ àwọn ò gbé o ìgbé táwọn bá sì gbé aládòore ò ní fẹsẹ̀ kanlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan náà tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn èyí tó tún gbọnmi lójú èèyàn ní rètérètè Ọlọ́run máa ṣàánú ẹni o wọ́n ní olùkọ́ kan rèé ní ilé ẹ̀kọ́ ó sì lu ọmọ ọdún mẹ́ta ní àlùbàjẹ́ torí ìkíni hmm. ọlọ́mọ ọdún mẹ́ta kò tí ì mọ̀wé kọ. ọ̀rẹ́ ah, ah. ah, o ó ní kò lè kọ̀wé. àbọ̀bọ̀ <laughs> ojú nǹkan ojú ní nǹkan òrè ká ibà irọ́ inú oyún ni ọba ti gba tíṣà fojú ọba ni wọ́n mọ̀ ọkọ̀ oh inú oyún ni èmi ọmọ ojú ti ń káwọn èèyàn wa. àní kan tiẹ̀ máa ń yà mí lẹ́nu gan eh. two x raised to power two minus three is equal to four eh. find the value of y. Eh, kí ni y. <laughs> kí ni y. wọ́n ní àwọn àti ẹ̀tọ́ ètò bí mi inú jù ni pé imagine x is kí ló ti mọ imagine. <laughs> kò tí kò tí yé mi àbúrò imagine. wọ́n tún wá ṣe kan ngbà wọn bá find solution tí wọ́n bá rí ọmọ àgbọ̀ àwa lọ bọ́ọ̀rù tù. ẹ àwa lọ ya bíbo bàbá lòun ò ya ọkọ. <laughs> tó bá ya wọn tù tán a ní dá padà. a ní dá padà kí ní ẹ̀dínmọ́ sún yẹn lọ. ti formula. no mathematics no. kíni kan plus one plus three. Ah, ìmọ̀ bá a fẹ́ ṣèrú wa ní elimination by substitution <laughs> ẹyọ kan kú ẹ fi kan sí. <laughs> àwọn báńkà ò sì lò láti fi ṣírò owó èmi ṣé la fi ń kàròyìn ni ṣùgbọ́n mọ̀jẹ̀ nkúrọ́ tó jẹ ọ mọ̀jẹ̀ nkúrọ́ tó jẹ ọ bẹnu ta fi ń kàròyìn yìí oh. ọgbọ́n àtinúdá tá à ń lóhun eh, inú mathematics ni inú mathematics ló ti jáde. ẹ bá fún àbọ̀bọ̀ látẹ̀wọ́ àgbòní tán lórílẹ̀. ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n ti gbé ìlànà gbígbé ẹjọ́ nílànà ayélujára kalẹ̀ báyìí tó fi jẹ́ pé ẹjọ́ ń wọlẹ̀ kò ní mọ símọ́ o ní ìpínlẹ̀ tí Ògùn hmm. ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. ọ̀dà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Fáṣọlá àkọ́kọ́ wọn ni Fáṣọlá ò lè díje dupò tako Bọ́lá Ahmed Tinubu ọ̀kan No ìkejì bíi rẹ̀ wọ́n ní àwọn ilé kíkọ́ ilé gbé ìgbàlódé tíjọba ń kọ́ bíi ẹgbẹ̀rún mẹ́rin kan wọ́n ní tí Fáṣọlá ń kọ́ lọ ń kọ́ lọ ń kọ́ lọ ó parí àwọn kan wọ́n sì sọ di àkọ́tì ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wa ní máa bọ̀ alákòóso ó ní àwọn ẹjọ́ kan jẹ́ níwájú wa àtànáwòdì ọ̀rọ̀ yìí káwa mọ kí ló ń ṣẹlẹ̀ gangan àmọ́ ní kwasu Kwara State University wọ́n ti lọ gbé ọ̀kan lára àwọn olùkọ́ wọn wọ́n ní ìwọ ìwọ o sì fẹ́ ga ọmọ ọlọ́mọ tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ o sì fẹ́ ṣe é ní kánnáńbúṣẹ́ wọ́n ní kò burú kò bàjẹ́ kọ́ wá wí tẹnu rẹ̀ lọ́dọ̀ àwọn ògbìmọ̀ tọrọ kan. ta ló ń tọ̀. Ah, a kéde orúkọ olùkọ́ ọ̀hún. wọ́n fẹ́ ga tọ̀tọ̀tọ̀. wọ́n fẹ́ sọmọ ọlọ́mọ níṣe ṣùtá. kódà kódà wọ́n fẹ́ gba múndàjì ni. ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ní ìsìn tá a bá ti ojú ọjà dé a wà bọ́ sí àárín gbogbo ajá àbálẹ̀ ìròyìn léyìí tẹ́ ẹ ti ṣetán láti bá ní tẹ̀ bàtì àwọn ṣì láwẹ́láwẹ́ fún yín láàárọ̀ tòní ajá balẹ̀ thank you. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ bá mi ká lóya ogun ti ṣẹ́ o mo ti <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyìn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth Dextology edition alẹ́ Thursday eighteen November ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kó tó di pé a máa wọnú ìyìn láago mẹ́wàá alẹ́ Light of Christ Church International aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge Ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orí ẹ̀mí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ní evangelist Dr. Yinka Ayefẹ́lẹ́ MON evangelist Dr. Bukola Akẹ́ Adéṣẹ́wọlẹ̀ Jésù evangelist Esther Adéọlá ẹ̀bọ̀pẹ́ Ọlá Johnson Aduke Gold Ìdòwú Fad evangelist Michael michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà reverend doctor a.o. oyèkàmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọtayọ̀ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe yìnyín yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega praise concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday eighteen november ọdún yìí aago mẹ́wàá lẹ́la máa bẹ̀rẹ̀ light of christ church international ní odò ọ̀nà oríta challenge ìbàdàn nínú àkànṣe yìnyín tọdún yìí ìtọ́rẹ àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó ń wojú ọlọ́run fáwọn nǹkan míì zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ yìí máa àbí testimony lórúkọ jésù. mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ́ o change télò ẹ̀ ni. <laughs> èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà ó lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o oh eight one six nine oh five oh one four oh. Oh eight one six nine oh five oh. 0140. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th on Pool Party.com comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday fun day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. When the secret of a problem is revealed, the problem is solved. Oh, yes, the God of all possibilities, He said to do wonders in Ibadan. As Possibility of God Interdenominational Ministry presents a special day Empower Packed Destiny Repairer program with a theme The Day of Birth. Lots of problems occurred on the day of birth, and you must get delivered for you to experience a supernatural lifting. The Day of Birth coming up on Thursday, 11th November 2021 from 10 a.m. at Possibility City of God Interdenominational Ministry tèmi ò ṣe ṣe aka ọlọ́run ní àtìlẹ́yìn wa plot seven Oloso village off Odoanilewe Orita challenge Ibadan come and witness a solutional power from the Most High God ministry prophetess Dr. Tijani prophetess Dennis Soladaramola Awodani most reverend captain J.A.O. Oshin J.P. prophet Bidemi Eritosin prophet Okikioluwa Keito Ayọ̀adé prophet Ogunuga Samuel J.P. and the hosted senior apostolic mother prophetess Deborah T.Y. Oni aka ọmọ ẹ̀mí zero seven zero three one one one eight five one one two Jesus await you all. ẹ ǹlẹ́ màdàmú ẹ dákun ṣé pọ́s machine yìí ń ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. ó yẹ ẹ mú káàdì yín wá. Ah, kí ló wá ṣe pos machine yìí nítorí ọlọ́run àwọn kọ́sùmọ̀ ló sì à ń bọ̀ yìí. madam sì ò sí nǹkan o. ọ̀nkú kò sí nǹkan kan nẹ́tíwọ̀kì yìí ń ṣe dákúndájí látàárọ̀ ṣùgbọ́n ẹ má wọrí yóò ṣiṣẹ́ láìpẹ́. ayégbé ṣe mama atm pos machine lẹ́ ń lò nù. èwo tún ni mama atm. mama atm pos machine. wọ́n ránṣẹ́ lọ́nà tó rọrùn tó dájú. aṣojú iléeṣẹ́ ìfowópamọ́ tó fi ní lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde. fi dstv àti startime níṣẹ́jú àyà. mama atm pos machine ọ̀tẹ̀ research card kọ̀mọ̀sí irú rẹ̀ lẹ́yìn. ra card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kò sì tún wo balance owó tó ní lápàṣù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò ìgbà ọ̀tún dé pẹ̀lú mama atm pos ọ̀gá gbogbo àwọn pos ló dé yìí o. bó ni mo ṣe wá fẹ́ kàn sí àwọn mama atm. tó bá ní ṣòwò tó sì fẹ́ fi mama atm pos wò kàn sí mama atm ní nàmbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú GRA e ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà oh eight oh nine nine five zero zero five five four mama atm pos gba owó pẹ̀lú ìrọ̀rùn ojú rẹ ni mo máa ń wò. ọlọ́dún náà máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀. tí onípòjìpọ̀ ẹ̀dá sì máa ń rí ìfọwọ́kàn ọlọ́run látòkè wá. yẹ̀sọ́dún yìí tó ti kò. ìsọjí àgbà àràgbà agbára ọlọ́run. tí àṣeyọrí Crusaders International máa ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún. pẹ̀lú àkòrí níní ìfọwọ́kàn àtìmọ̀dìràn generational impact tó máa bẹ̀rẹ̀ ní Wednesday àti Thursday tenth and eleven November twenty twenty one láago márùn-ún ìrọ̀lẹ̀ kí ìṣòro àwọn kàdí ẹ̀ lẹ̀ ní Friday twelfth November twenty twenty one láago mẹ́jọ alẹ́ olúwọlọ́run àṣeyọrí tó ti ṣe tán o àti dáǹdè gbàlà òkúfú àti súre fún gbogbo ènìyàn tó bá lè bá a pàdé venerable superior evangelist afis kìkì prophet evangelist gabriel evans prophet bukuyojo ẹ̀dà pẹ̀sàdé wùyàdé rìbìgbé máa pawọ́pọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ evangelist david oyewọlé dáre melody ẹ̀mílẹ́kùn ẹ̀mọ́ ìdòwú santana samji dayo success àti taye mori àwọn ni wọ́n máa pawọ́pọ̀ kọrin ẹ̀mí níbi ìsọjí ńlá yìí celestial church of christ crown of glory parish opposite fire brigade alálùbọ́sà alẹ́sìnlọ́yẹ́lẹ̀ ìbàdàn ní ìsọjí ọ̀hún ti máa wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé wòlíì adélèké adélẹ̀kùn tí ọlọ́run fi ìran ìran sórí nọ́mbà yìí zero eight zero three four zero five five two seven eight jésù lolúwa. ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásitì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má bànújẹ́ rárá wá darapọ̀ mọ́ wa ní precious cornerstone university fún advanced level bíi ijmb àti jupeb láti wọ two hundred level ní yunifásitì tó bá wù ọ́ èsì ìdánwò bíi waec neco gc e tàbí naptep ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásitì tó bá wù ọ́ hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti JUPEP program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní Precious Cornerstone University ọláògùn street Old Ife road Ìbàdàn Ọ̀yọ́ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ WhatsApp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pc CU Advanced Studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. ọba ìmọ̀lẹ̀ ti dé o. Wasiu Ayinde. Bukadi Abdul Wasiu Hasan Nano sí ọba ìmọ̀lẹ̀. Ó yá ó máa mìlú Ìbàdàn títí. Ọba ìmọ̀lẹ̀ dé lákọ̀ọ́kọ́. Album launch record tuntun tó gbé àkọlé ẹ̀ ní ìrìn àjò láyẹlẹ kejì. A tún máa fàmì ẹ̀yẹ dáhùn alátìlẹyìn wa lọ́la. Lọ́jọ́ Sátidé Nọ́fẹ̀mbà thirteen ọdún yìí. M square multipurpose hall. Tó wà ń jagun bus stop. Àsọ̀rọ̀ àmúlòkọ àkẹrẹ road Ìbàdàn ló ti máa wáyé o. Aago mẹ́wàá rọ̀ láti bẹ̀rẹ̀. Fún wá ọjọ́ náà ni. Alhaji Abdul Kati Bíbélò. Àpẹẹrẹ ànábì. Fadàdí olùdíje ni sheik alhaji isiaka diọ ọlásẹ́wò olùfilọ́lẹ̀ àgbà ni sheik alhaji abdul wahab yanda ọmọdù àgbà eléré wa lọ́jọ́ yẹn ni ajabi láti forí yọmi kéde mc wa lọ́jọ́ yẹn ni mr sports ìlú mọ̀ká pírísẹ́ńtà ti pàjù wa àwọn òṣèré oní tíátà tó ń bọ̀ ni wàsíù akíọ́lá ọ̀nà yẹ igun ẹ̀ ibrahim tata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ankara gbàgbẹ́ ní five thousand naira ní sísá láti wọlé. Ankara ti wà ní M square multi purpose hall lásọ̀lọ̀. Àti ní shop two gate two ajá bá sígbà Ìbàdàn. A máa retí yín o. Ajayi Crowther University admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Carver University, raising godly intellectuals. Oh yes, it is time again to celebrate and rejoice. Second year's adult harvest and thanksgiving service. Bẹ́ẹ̀ni, ìjọ Celestial Church of Christ, Masalam Parish One, area headquarter. Pé gbogbo ènìyàn sí ìkórè àgbà àti ìsìn ìdúpẹ́ ti ọdún yìí. Àkòrí the lifter of my head. Olùgbé orí mi sókè. Ó ní ní ọ̀sẹ̀ kan gbáko láwọn fi ṣe àjọ̀dún yìí. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday eight November títí di Sunday fourteen November twenty twenty one. Tó bá wá di àṣálẹ́ ọjọ́ Friday November twelve praise night nìyẹn. Evangelist Dare Melody àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ni wọ́n mọ ṣáájú wa nínú orin yìí. Sunday fourteen November gangan ni àj àjọ̀dún ìkórè àgbà àti ìsìn ìdúpẹ́ àwọn ẹni àyẹ́sí pàtàkì lọ́jọ́ náà ni her excellency the first lady ìyáàfin tamolinu olúfúnkẹ́ makinde the wife of oyo state governor evangelist ọláyínká ayéfẹ́lẹ́ mon honourable ọládípò ayọ̀dèjì àkàndé anthony ọlárẹ̀wájú fagbore àwọn alámòjútó ni assistant superior tayo tóògùn mother Celestia lawal ìyá ìjọ alámòjútó agbègbè most superior evangelist victor oyeleye olùgbàlejò ní olùṣọ́ àgùntàn superior evangelist dr ìdòwú akínbílé olùgbàlejò àgbà ní most superior evangelist shina ọ̀s Sọ́mákinwá venue Bólúwájí expressway Oyèdèjì bus stop Àtàgbá Ìbàdàn. èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò báibái. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ solar ta ní ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop ìwó road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lówó fóònù àti electronics tó gbámúṣé. pe solat electronics lónìí sórí oh seven oh one Contact 684 1630 tàbí 0907 434 9785. Àjọsọ àti ìlànà ń tẹ̀lé ń bẹ o. O gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. Farawuhu wa raihanu wa jannatu na'im. Àmín! Máa lam yaskuru nasa, lam yaskuru la. Bàbá wa Alhaji Mudafir Atadabada, Chief Imam, Olúyọ̀lé Central Mosque, Ìbàdàn, ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo alátìlẹ́yìn fún àdúrótì lásìkò ìpapòdà ìyàwó wọn Alhaja Hafsat Ọlọ́lá Ọládé Àyìnkẹ́ Bàdà Alhaji Bàdà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà àti gbákejì wọn àwọn adájọ́ àwọn agbẹjọ́rò tó fi dórí àwọn agbẹjọ́rò àgbà SAN àwọn ajagunfẹ̀yìntì Ọ̀yọ́ State Commissioner of Police ìyàwó gbákejì gómìnà olórí Olúbàdàn àwọn ìyàwó gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ tó ti lọ àtẹni tí ń bẹ́ńbẹ́ bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn adarí ẹ̀sìn Islam àti ti Kristẹni the senators Muslim community Olúyọ̀lé Estate Ìbàdàn àti tìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ gbogbo Islam àti gbogbo èèyàn pátá ọ̀run kí ọlọ́run ọba Allah wa dúpẹ́ fún yín. bẹ́ẹ̀ la ń bẹ̀ kó ṣe àlékún ìkẹ́ òun ìgẹ̀ rẹ̀ lórí màmá wa alájà Hafsat ọlọ́ládé àìkẹ́ bàdà bàbá wa alájì mudasir àtẹ̀dábàdà wa ní jazakumullahu khairan. Yeah, make you play lottery game, oh. If time you gonna make him money like he never before. Tayo e-lottery kò jẹ́ owó jaburata. e-lottery Nigerian lottery game powered by e-lottery Nigeria limited The sum everybody wey they play the game, plenty money. Oh yeah, make you play dem daily game wey they give people daily million. Any amount for them five draw number go draw for una. Lotto draw call, plus include naira million jackpot. You start game with touch tachiri money hundred naira go reach ten million naira. Change your level my brother sister papa mama. E-lottery agent dey near you. You fit play am online too oh. the. Ìgbé ayé rẹ gbọdọ̀ yí padà lóòótọ́ tó bá ti ń tayọ yìí lọ́tìrì lójúmọ́ tó bá ti ń ta ló máa láǹfààní láti máa jẹ ayọ̀ ajẹ́ ìjẹ́tújẹ ni o pẹ̀lú àwọn àdéhùn àti àsọtẹ́lẹ̀ o tún lè tayọ yìí lọ́tìrì ní online lórí ìtàkùn àgbáyé website www.elottery.ng ẹ̀yin náà tẹ́ fẹ́ dúró bí ẹjẹ́ǹtì ẹ̀ tètè kàn sí wọn báyìí elottery play responsibly play for fun. ajá balẹ̀ ajá balẹ̀. wọ́n ti sọ pé nìtọ́ bá ti yá kò tún gbọ́dọ̀ pẹ́ mọ́. báwa ìgbéyàwó láǹtètè lọ́jọ́ ìgbéyàwó ló tún ń ka àgbo fún ọmọ rẹ̀ ah, ọ̀dà bẹ́ẹ̀ pápápá tí wọ́n ṣe ń pápá ká má bàa farapa níbẹ̀ ni ẹ jẹ́ ká lọ sàn án sójú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tí ò ní ìtẹ́ ẹ̀mọ́ jẹ́ rèé o inú ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n ti mú àkọ́kọ́ fún yín nítorí pé ìròyìn yìí ìròyìn bíi ìkìlọ̀ ní àti ìránnilétí ó tún dúró gẹ́gẹ́ bíi ìtanilólobó fún ààrẹ wa Muhammadu Buhari èsìtì ńlá ni o ní ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n page twenty nine Nigerian Tribune ẹ máa bá ní fọkàn wó bọ̀. rántí o wípé ọlọ́run ọba bíọ́ léèrè gbogbo ń tọ́ ṣe lórí àga ìṣàkóso pàápàá látàrí àìsí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Bàfarawa ló sọ bẹ́ẹ̀ fún ààrẹ Buhari hmm. gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto Alhaji Atahiru Bàfarawa ló ti sọ fún ààrẹ wa Muhammadu Buhari gẹ́gẹ́ bí ìmọ̀ràn wípé kó gbó ohun àlérè o kó sì mọ̀ rántí wípé gbogbo sẹ́tẹ̀dá bá ṣe lókè ìpẹ́ ènìyàn jábọ̀ fún ọlọ́run ọba bó ti wù kó pẹ́ tó lókè ìpẹ́ látàrí eléyìí o ọgbà ààrẹ Muhammadu Buhari nímọ̀ràn wípé kó tètè sántó bí rẹ̀ kó lè o kó sì rí dájú wípé ètò ààbò fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní pàápàá ní ìwọ̀ oòrùn àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà north west ó ní níbi tó dàbẹ̀ pé kèkèdá àjálù làwọn jọ ń sùn táwọn jọ ń jí níbẹ̀ Bàfáráwá ló sọ̀rọ̀ náà jáde nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí rédíò ti ilẹ̀ BBC ní èdè Haúsá ní àná òde yìí ni o nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní àìsí ètò ààbò pínpín bíi ti ìwùkọ́ ọmọ yìí ó ló ti di àjálù fún àwọn ní agbègbè e, àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ó Sokoto àti ní Zamfara orí tẹ́ ẹ bá wò gan wọ́n láwọn gangan hàn ní òfò ti ṣe jù lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá ń sọ nípasẹ̀ ti àìsí ètò ààbò tí ó gbópọn lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ó ní nǹkan tí ó bọ́jú mu pétépété ni ó ní gbogbo wa la mọ̀ wípé ètò ààbò èyí tí gbogbo wa tí à ń bẹ lọ́nkọ́lọ́ ń jẹ́ kí ààbò wà fún wa a mọ̀ pé ọwọ́ ọlọ́run ló ṣùgbọ́n lẹ́yìn ọlọ́run ọba ìjọba ló tún kù o ìjọba ló yẹ kó bójútó ètò ààbò fún gbogbo wa ẹ̀mí àti dúkìá ọrùn ìjọba ńlọ́wà ó gbogbo àwọn èèyàn tí wọ́n ń tan ààrẹ wa Muhammadu Buhari tí wọ́n ń tan jẹ tí wọ́n sọ pé kò sí problem o gbogbo nǹkan lọ déédéé ni o ó ní ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ọba ó ní gbogbo wọn kí ló dé tẹ̀ lè sọ títọ́ ọ̀rọ̀ wípé nǹkan lọ dáadáa o eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn náà kò lè fọ́n bí ọmọ èèyàn mọ́ ó ní ṣùgbọ́n kinní kan lọ́dà lójú o pé ọlọ́run ọba mọ̀ pẹ́nu àjálù làwọn wà ní àríwá orílẹ̀-èdè nàìjíríà yìí pàápàá láwọn ibi tó ń dárúkọ ó ní lónìí yìí ó ń fi ó ń sọ fún oníròyìn ó lòun tẹ ọkọ̀ létí òun lọ sí ilé nígbà tó ń débẹ̀ orí ń tójú àwọn èèyàn rí ó ní kì í ṣe pé kẹ́nìkankan kó ṣẹ̀ṣẹ̀ máa sọ fún un wípé báyìí ni nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ o ó lòun rí àwọn èèyàn tí wọ́n ti lọ rèé gbin ìrẹsì tí wọ́n gbin jéró nínú oko wọn ò bí wọn dáa láti pa àwọn ọlọ́nu oko àwọn ọlọ́rẹ̀ kó ìkórè àwọn àwọn rúbọ̀ àti ọjà tàbí inú ilé ó ní ta ló tó bẹ́ẹ̀ ó lẹ́ni ọba lọ orí rẹ̀ kége wọ́n ó ti pa àwọn ó ti gbẹ̀mí rẹ̀ kò hmm. sónítọ̀ òun tó lè bọ́ sí inú oko kó sọ pé òun lọ́ọ̀rẹ̀ kó ire oko kan òun kó bọ̀ ṣé ìlú náà la sọ pé àwa yìí ó síwájú sí i ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti wà ní ìgbèkùn ní zamfara gangan pàápàá àjálù ìmọ̀mọ̀ burú pọ̀ ju o ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò síṣẹ́ kankan níbẹ̀ ọlẹ́ lè lọ sínú ọjà ó níbẹ̀ bá lọ ọjà báyìí paro ìlọ́dà ta ni ó pàtẹ bọ́ ọ bá pàtẹ ọmọ bọ́ yóò lè dé inú ilé ó ń gbogbo àwọn irú nǹkan báyìí kò sì dáa o ebi sì ń pa àwọn èèyàn mọ inú ilé nígbà tí wọ́n rán létí pé ẹ ẹ eh, excellences gbogbo ń tẹ̀ ń sọ yìí wọ́n lọ́mọ mọ́ ní lẹ́sẹ̀ o pé òṣèlú ó ní ẹ̀jẹ̀ wọn mọ̀ sọ bẹ́ẹ̀ ó ní ọlọ́run bí gbogbo àlérè ó ní ẹgbẹ́ òṣèlú sẹ́gbẹ́ kan o ó ní tèmi tèmi o ó lè mi ò lè rí kémi ọmọ sọ òtítọ́ ọ̀rọ̀ ó ní ọlọ́run ọba ń bẹ láyé ara rẹ̀ ó ní yóò béèrè lọ́wọ́ oníkálukú a sì mọ̀ wípé yóò béèrè lọ́wọ́ ààrẹ wa Muhammadu Buhari lọ́jọ́ tí ọba pé ó lè mọ́ sojú ẹnìkankan ṣùgbọ́n dòun lójú tàdá ó ní ọlọ́run ọba ní ọmọ béèrè lọ́wọ́ rẹ̀ wípé gbogbo àwọn nǹkan lè ta ni kò ṣe ìjọ ṣe onítọ́ba wo ààrẹ o ó ló lè gbé àwọn ìgbìmọ̀ tó lágbára wọ́n wá bá òun bàfara wá tàbí ní ṣìǹkàfì wọ́n wá báwọn èèyàn báyìí kí wọ́n wá ṣèwádìí ó ní ṣe bí ẹni ọwọ́ bàtà ni ó mọ̀ pé bàtà ń tà lẹ́sẹ̀ ó lóun mọ̀ ní pé ní agbègbè ṣìǹkàfì sábòmbrini goronyo ó ní ẹ lọ síbẹ̀ bẹ́ẹ̀ bá rí àwọn èèyàn àánú ó ṣèyìn nígbà tí ó tún máa ń sọ̀rọ̀ látàrí ti ìpínlẹ̀ Zamfara tí wọ́n sọ pé ìjọba bẹ̀ ó ń gbóúnjẹ lọ rèé bá àwọn èèyàn ní inú olé mi ọmọ o sẹ́ẹ̀rì kémi ọmọ purọ́ o èmi ọmọ o bóyá ìjọba ń fún wọn lóúnjẹ àbí kò fún wọn lóúnjẹ ṣebí náà ẹbẹ́ ìrójú àwọn èèyàn bójú wọn ṣe rí bí ẹni tí ebi ti hàn léèmọ̀ ó ní ṣùgbọ́n bí wọ́n bá ń fún wọn lóúnjẹ ọlọ́dà ni bí wọ́n bá wá fún wọn tẹ́ ẹ bá sọ pé ìjọba ń fún wọn lóúnjẹ ẹ̀yin nu ọlọ́run ẹ tẹ́kùlá ẹ ọlọ́run o bàfarawa ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ìwé ìròyìn láti rí ka. all right gbàgede ojú ewé kínní sí ìkejì ìwé ìròyìn ti the punch ìròyìn tó wà ń bẹ̀ ló ní í ṣe pẹ̀lú ohun tó lè fa lọ́bọ̀lọ́bọ̀ láàrin ààrẹ muhammadu buhari àti iléègbìmọ̀ asòfin àgbà àápàgbò àápàgbò wọn ni wọ́n ti padà pa àgbo ọ̀rọ̀ òfin kan tí wọ́n ti ń pòbọ̀ ńlẹ̀ látọjọ́ tó ti pẹ́ ojú kálukú tí wọ́n ń dá báyìí pàápàá jùlọ àwọn olóṣèlú tó sì wà lẹ́yìn pé ká gọ sẹ́yìn kankan gẹ́bí ọ̀rọ̀ tó jáde wá láti ọ̀dọ̀ iléègbìmọ̀ asòfin àgbà méjèèjì wọ́n ní wọ́n jókòó àpérò lọ́jọ́ ṣẹ́gun Tuesday àná ohun tó sì forí oko kù sí lórí náà ni pé ọ̀rọ̀ ti àtún ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà òfin tá a máa lò gẹ́gẹ́ bí òfin tuntun àlàálẹ̀ àti àwọn ìgbésẹ̀ kan tó jẹ́ pé tí ẹgbẹ́ òṣèlú yìí yóò bá fẹ́ dìbò yálà ìdìbò abẹ́nú wọn ni ìlànà táwọn náà gbọ́dọ̀ tẹ̀lé láti máa fọmọ oyè kalẹ̀ wọ́n ní wọ́n ti pìyàmọ́ ẹ̀ ìpìyàmọ́ tí wọ́n pìyàmọ́ rẹ̀ ni wọ́n ní àwọn gómìnà kan ńṣe ni wọ́n yọ kúbẹ́kúbẹ́kúbẹ́ lọ bá ààrẹ Muhammadu Buhari pé ilé ìgbìmọ̀ asòfin àgbà àtàǹbàkúbàkú àlà wọ́n ti ń bá kan bọ̀ èyí tí wọ́n sì ń bá bọ̀ yìí àwọn ò ní tẹ́wọ́ gbà á lọ́wọ́ wọn ebi ọ̀rọ̀ òun wá dé dúró iná rèé ẹ̀já bùyín ní ẹ̀kúnrẹ́rẹ́ gbọ́ alága ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ pé kó lọ́ọ́ ṣe kò kárí ọ̀rọ̀ lórí àgbékalẹ̀ ààtò bí ọ̀rọ̀ òfin tí wọ́n taare sí ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ náà yóò ṣe dòun aṣòfin Yahya Abdullahi nígbà tó ń gbé àbọ̀ rẹ̀ kalẹ̀ níwájú ilé wọn ni ohun tí wọ́n sọ náà ni pé àtúntò ọ̀rọ̀ òfin ti orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 2010 ẹgbẹ́ e yẹ̀wò kó sì dòun láti ọdún 2021 yìí lọ kí àwọn ọ̀tún míì wọ̀ ọ́ ìgbà wọn ṣíwé lórí ọ̀rọ̀ òfin náà sọ́tún sósìn wọ́n jó di mímọ̀ yí pé ètò òdìbò abẹ́nú tí wọ́n máa ṣe ó yá ẹ̀dá sí ètò òdìbò gbangba làṣáta ńgbà wọn bá ti dì í tí kálukú mọ̀ ń bá ara rẹ̀ yí pé tọ́ ẹni mò ń tẹ̀lé òun rèé o ẹni tá a fẹ́ tẹ òun rèé o ńgbà wọn bá ti rí èrò tó kálukú ní ibẹ̀ ni wọ́n gbẹ́mọ̀ ìpè dájú ṣaka eléyìí gangan lẹgbẹ́ fà kalẹ̀ yàtọ̀ sí pé káwọn gómìnà tàbí àwọn eléyìn kàǹkà tí kẹràn lóko nínú ẹgbẹ́ òṣèlú kan kó máa wá ní ẹni báyìí la fẹ́ òun lẹ sì gbọ́dọ̀ tẹ̀lé wọn ni gbogbo ìlànà ayé kọ̀ǹsẹ́sọ̀ gbogbo rẹ̀ ni wọ́n gbà sí ẹ̀gbẹ́ kan nítorí wọ́n ti mọ̀ pa àwọn kan ń lọ fowó bọ àwọn èèyàn kan nú bẹ̀ wọ́n ní ìyún báwọn àwò gédégbé ẹ̀ẹ́kejì bíi rẹ̀ bí ètò òdìbò ọ̀hún bá ṣe ti ń lọ lọ́wọ́ ni wọ́n máa kéde rẹ̀ síta pé tọ̀ bó ṣe ń lọ rèé o ẹkùn báyìí ẹni báyìí ló ń lékè ńbẹ̀ ẹni báyìí iye èèyàn tó ti ní rèé gẹ́gẹ́ bí ìbò tó wọlé fún un wọ́n ní bọ́rọ̀ méjèèjì ọ̀hún ṣe fò síta gbà yìí ń la gómìnà gómìnà ti ń ké sí ààrẹ Muhammadu Buhari pé ha ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti buwọ́lù tiwọn pé ẹ̀hán ọ̀dà bẹ́ẹ̀ ká ṣe àmúlò rẹ̀ àwọn ètò òdìbò gbogbo tá a máa dì ńlẹ̀ yìí àti ètò òdìbò abẹ́nú ogbó òṣèlú ni àti ètò òdìbò ìpínlẹ̀ ni àti tàpapọ̀ ni ìlànà tá a máa lò rèé àmọ́ ibi tó kù sí rèé o ààrẹ Muhammadu Buhari gbọ́dọ̀ buwọ́ lù ú wọ́n sì ní ibi tí nǹkan wá dé dúró àwọn gómìnà ti ń lọ yọkúbẹ́ gbẹ̀yìn lọ bá ààrẹ Muhammadu Buhari pé ohun tó wà ńlẹ̀ yìí ààrẹ mọ́rù lògùn ẹrù o bí gúnugún bá dán òyọ́ ọ̀pá lórí ẹ má tiẹ̀ tẹ́rí sí rárá bí tí ò kó mọ ẹ sọ fúnlẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà yìí pé ẹ ráyè ẹ sì lè buwọ́lu irú ẹ̀ kò lè dòun lásìkò tá a wà yìí wọ́n nítorí àwọn nǹkan kan bẹ nínú rẹ̀ pé àjọ tó ń rí sí ètò ìkànsíra ẹni lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọn ò ní wulẹ̀ máa dúró de àṣẹ látọ̀dọ̀ tiwọn náà mọ́ kó tó di pé wọ́n máa kéde ìbò jáde lọ́dà o bí ètò òdìbò ṣe ń lọ lọ́wọ́ rèé o àgbàṣẹ́gbọ́ òǹtẹ̀ kankan lọ́dọ̀ àjọ tó ń rí sí ètò ìkọ̀síra ẹni mọ́ orí ẹ̀rọ ayélujára ni kálukú ó ti máa mọ báàbò ara rẹ̀ ẹni wọlé ó ti mọ̀ ẹni tí ò wọlé ó ti mọ̀ à ń yíbò ràbò kò ní lè ṣẹlẹ̀ wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin náà wà lọ́gọ̀ yé pé kò burú kò bàjẹ́ tí àwọn gómìnà bá ń lọ sábà ààrẹ Muhammadu Buhari ipe kó máa buwọ́lu ọ̀rọ̀ òfin náà táwọn ti gbéyàwó lọ́dọ̀ táwọn tọ́nà àwọn náà mọ̀gbọ́n táwọn ó lò ó ní fẹ́tọ́ báwa ní bá ààrẹ ọ̀bá ti buwọ́lù tá ààrẹ bá ti lóhun òfẹ́ àbẹ̀fẹ́ àwa tá a fẹ́ àápa àfẹ́ àá sì sọ́dọ̀ òun ààrẹ muhammadu buhari náà bí wọ́n bá sì fẹ́ ṣe ètò ìdìbò míì lórílẹ̀‐èdè wa nàìjíríà àti láwọn ìpínlẹ̀ gbogbo nílẹ̀ yìí ó ní òfin yìí láà máa lò ààrẹ iyì ní ọba ń jẹ nínú kóbẹ́rì kò sí nǹkan kan tó fi ẹ̀jẹ̀ orí bíbẹ́ ṣe ààrẹ muhammadu buhari táàrẹ bá buwọ́lù ó kárẹ̀ láyé báàrẹ ò buwọ́lù àwọ̀ ò buwọ́lù yóò sì dùn a yóò sì wà nù tàn yín pé ìgbà tá a gbé dé ọ̀dọ̀ ààrẹ tó wà ń pò ńgbà náà kò dá a lóhùn ńlá sì ṣe buwọ́lù ó sì ti dòun ẹgbẹ́ òṣèlú PDP náà ni àní ah, tako APC nínú irú ìgbésẹ̀ yìí lóòótọ́ wọ́n pọ̀ jù wá lọ́nlé ńlẹ̀ asòfin àgbà méjèèjì àmọ́ o bí wọ́n ṣe ní kí ọ̀rọ̀ àbádòfin yìí dòun àwa náà fẹ́ bẹ́ẹ̀ kí gbogbo àwọn èèkàn kùgbù tí ọ̀rọ̀ kàn nínú òṣèlú kí wọ́n wá lọ gbọ́ o wípé òfin yìí ẹ ti fọkàn sí pé ó ti dòun ná torí ààrẹ Muhammadu Buhari kò ní yẹsẹ̀ láti buwọ́lù bá ààrẹ ò bá buwọ́lù ilé ó buwọ́lù èlúmẹ̀lù ó sọ̀rọ̀ tiẹ̀ ó ní ẹ ṣàkẹ́ sáré gbé gbogbo ẹ̀ kalẹ̀ girigirigirigirigiri ẹ sì buwọ́lù ẹ sì ní àwọn ìgbìmọ̀ kan tẹ́ ẹ gbé kalẹ̀ ó ti dòun náà ni kó fi ọ̀hún sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ káàrẹ Muhammadu Buhari náà sì fohùn sí wọn ni ṣé kò ní padà wá lẹ́yìn bí òkú ìyá jọjọ ìyún àwògedengbe àwọn àjọ kan náà tó ń rí sí ẹ̀tọ́ ìlú civil society organization yagal africa àti center for liberty wọ́n ní ńgbà wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́ ẹ bá ti tọ ọ̀nà ọgbà tẹ́lẹ̀ táwọn ò bá yín tọ́ ipe ojú òpó òun ọ̀dán mọ́rán léyìí ẹ ṣe yìí ẹ gbé e fún un ẹni tí í ṣe olùdarí àkànṣe ètò wọn Cynthia Mbamalo ń ló fi àtẹ̀jáde ọ̀hún síta pé ilé asòfin àgbà ilẹ̀ Nàìjíríà ó dàbí pé wọ́n ṣẹ̀ ń jíbọ̀ kúrò lójú oorun tí wọ́n ti ń sùn látọjọ́ tó ti pẹ́ ẹ lọ tààràtà ojú ewé kejì ìwé ìròyìn the punch ni wọ́n pe amọ̀ rẹ̀ síbẹ̀ sì gbá ìwé ìròyìn Vanguard náà mú gbàgede ojú ewé kínní ni. ọ̀dà ẹ jẹ́ ká tún jọ rìnrìn àjò wọnú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní níbi tí ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n ti ń sọ fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà IGP wípé lẹ́yẹ ò ní ẹyẹ ń sọkà gbogbo ìwádìí tí wọ́n bá ṣe ààbọ̀ rẹ̀ kí wọ́n jẹ́ kí aráyé ọmọ látàrí ti àwọn èèyàn tí wọ́n lọ rèé ṣe ìkọlùkọgbà fún ilé onídàájọ́ ọ̀dìlì níjó ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ní àná òde yìí wọ́n ti sọ fún inspector general police ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá nù Usman Baba pé bí wọ́n bá ti ń parí ìwádìí tí wọ́n ń ṣe látàrí àwọn èèyàn tí wọ́n lọ fún ilé ọ̀dìlì ní ìkọlùkọgbà níjó ní èyún ní October twenty nine kí a mọ̀ sá kí wọ́n tètè gbé àwọn orúkọ àwọn èèyàn tí wọ́n bá kámọ́dé iṣẹ́ ibu náà kí wọ́n gbé wọn bọ́ síta kí aráyé kó lè dá wọn mọ̀. nígbà tí wọ́n máa tẹ̀síwájú ní àná yìí nínú ilé asòfin ni àwọn tó jẹ́ asòfin wa senators tí wọ́n ti jókòó tí wọ́n gbé ọ̀rọ̀ kan kalẹ̀ ńbẹ̀ pé kò yẹ kírun nǹkan báyìí kó máa wáyé o. pé kò yẹ kírun nǹkan báyìí kó máa wáyé ní orílẹ̀-èdè nàìjíríà nítorí pé wọ́n ní ikú tí ń pojúgbẹ̀ ẹni òwe ńlá náà ní ń pa fún ni wọ́n ń sọ fún IGP lẹ́yìn tó ń gan kàn ń pa ò wípé kí ìwádìí tó lágbára kí wọ́n lọ rèé gbé kalẹ̀ láti mọ àwọn èèyàn tó fòkùn bójú tí wọ́n lọ rèé lọ kọlu ilé Mary Odili ẹni tí í ṣe ìyàwó gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers náà nígbà tí wọ́n mọ̀ ṣàlàyé síwájú sí ọ̀kan nínú àwọn senators wa èyàn senator Betty Apiafi láti ìpínlẹ̀ Rivers ti ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni ló sọ fáwọn akẹgbẹ́ rẹ̀ pé ẹ jẹ́ káwọn kọ́ ọ́ torí pé igi gogoro mọ́ gòmí lójú òkèèrè lèèyàn ti lọ o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àwọn jọ wà lórí àga ìṣàkóso nírú àbùkù báyìí ló lè kàn ní ọjọ́kọ́jọ́ tí wọ́n bá lè jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ tó wáyé kí ó sì lọ láì tiẹ̀ ṣèwádìí rẹ̀ Sẹ́nẹ́tọ̀ Michael Ọpẹ́yẹmí Bandele ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípìnlẹ̀ Èkìtì ilé ó jókòó gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ olùwádìí lórí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọnì àti ọ̀rọ̀ òfin lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà mọ̀ọ́mọ̀ sọ ó ní àwọn ò rí dájú pé gbogbo àwọn tí a jẹ ìwà àbàjẹ́ tó bá símọ́ lórí wọn ó gbé orúkọ wọn bóde wọn ó sì tún fi imú kó ata òfin. Hmm. ẹ jẹ́ wá rẹ̀ ìpínlẹ̀ Anambra àmọ́ ká tó lọ síbẹ̀ àwọn èèkàn kùkù láàrin ẹgbẹ́ òṣèlú APC ti ń sọ̀rọ̀ wọ́n ní ìṣe bí nǹkan ṣe ń lọ ńlẹ̀ yìí a gbọ́dọ̀ tètè mẹ́sẹ̀ kó gbé ọ̀rọ̀ ètò òdìbò tí ó wáyé lápapọ̀ lọ́dún 2023 sí ipò ààrẹ ẹni tí í ṣe ègún ṣoṣo ti parí ike fún ẹgbẹ́ òṣèlú APC ńlọ́kọ́kọ́ na ọ̀rọ̀ ọ̀hún níbẹ̀ pé ọ̀rọ̀ ohun tó lè fa lọ́bọ̀lọ́bọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC kò ju ọ̀rọ̀ ta lalága lọ báwọn bá sì yanjú ti ọ̀rọ̀ alága kúrò ńbẹ̀ gbogbo nǹkan yòókù ó ṣẹpẹrẹ fún ìdí eléyìí ń làwọn ṣe ti ń gbé ìgbésẹ̀ ní kíámọ́sá láti lè ṣe ètò òdìbò ẹgbẹ́ ńgbà àwọn bá ṣe ṣètò òdìbò ẹgbẹ́ tí wọ́n ti yan àwọn olóyè ẹgbẹ́ ìkan tó kù yóò kéré ẹni tí ṣe agbẹnusọ lẹ́gbẹ̀mọ́ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ìlànà ọ̀tún táwọn wá gbé kalẹ̀ lórí ti direct primary yìí ó ní iyún gan ni ó tètè mú kí nǹkan san mọ́nà ó ní lẹ́yìn táwọn bá ti ṣe ẹgbẹ́ òṣèlú APC yóò rẹ́sẹ̀ méjèèjì jókòó mo bá kọjá kọ́ṣọ́ ó dojú ewé karùn-ún ìwé ìròyìn ti fangad yìí kan náà níbi tí àbájáde ọ̀rọ̀ èsì ìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Anambra tó ti gbé forí lé ibì kan o wọ́n ní ọ̀rọ̀ ètò òdìbò ní ìpínlẹ̀ Anambra bó ṣe jẹ́ pé pákáleke ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí ẹ̀mí àwọn ẹlòmíì ò balẹ̀ tí wọn ò lè fẹ̀dọ̀ sórí òróǹro lórí rògbòdìyàn gbogbo èyí tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn tó sì ń mi ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ jìjìjì yìí pé bẹ́tò òdìbò yìí bẹ́ẹ̀ wáyé nǹkan míì ṣeé ṣe kó lọ o àbálọbábọ̀ ọlọ́run ti padà ṣe ó ti padà mú yes lọ́wọ́ ta wà yìí ńgbà tí wọ́n sì máa sọ̀rọ̀ wọ́n ní ètò ìdìbò yìí tí ó kọ́yìn ti agbègbè ìjọba ìbílẹ̀ Ihiala léyìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń sọ ọdún mọ́ ẹ pé bó o ní ètò ìdìbò yìí yóò ṣe lọ níbẹ̀ ètò ìdìbò bẹ̀ ó padà sánmọ́ná ó sì padà sánmọ́nga ọwọ́ tó sì bá dé lásìkò tá a wà yìí náà ni pé Soludo tó ti ń lékè tẹ́lẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ yòókù òun náà ló padà gboríyìn o torí pé ètò ìdìbò àbájáde rẹ̀ yìí tó wáyé ní ìpín ìjọba ìbílẹ̀ Ìyálà wọ́n ní ó tó da omi àbájáde ìsìn ìbò èyí tí Sólódò tó ti ń gbébọ̀ tẹ́lẹ̀ ó tó dànù torí àwọn èrò tó wà ńbẹ̀ wọ́n pọ̀ lẹ́yìn bíi wákàtí méjìdínláàádọ́ta lẹ́yìn tí wọ́n fi bojú wo gbogbo rẹ̀ sọ́tún sósìn wọ́n ní wọ́n jẹ́ ó di mímọ̀ gbangbangba lẹ́yìn àdìbò àdìkún èyí tí ò conclusive tẹ́lẹ̀ tó wà inconclusive tẹ́lẹ̀ tó ti wá padà conclusive báyìí lánàá wọ́n ní ọ̀gá àgbà yányán fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ ni ọ̀jọ̀gbọ́n chukwuma soludo òun náà ló padà jáwé olúborí o gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives grand alliance abga nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ anambra ìgbà wọn wá kéde bí ohun gbogbo ṣe lọ lánàá wọn ni soludo ó ní ètò àbájáde ìsìn ìbò tó níbẹ̀ ó ní méjì ẹgbẹ̀rún méjìléní àádọ́fà ó lé igba àti mọ́kàndínlọ́gbọ̀n one hundred and twelve thousand two hundred and twenty-nine wọ́n ní kí wáṣọ nìkan náà ló gbìyànjú ọmọ ẹgbẹ́ òṣèlú PDP náà Valentine Osigbo òun náà làkàkà ó gbìyànjú sápá ó ní ìbò ẹgbẹ̀rún mẹ́tàléní àádọ́ta ẹgbẹ̀rin àtẹyọ fifty three thousand eight hundred and seven ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC Andy Uba òun ló wà níbi ipò kẹta òun ní ìbò ẹgbẹ̀rún mẹ́tàléní ó lé igba àti márùndínláàádọ́rùn-ún forty three thousand two hundred and eighty five èyí ni àbájáde ìsìnbò bóun gbogbo ṣe lọ ní ìpínlẹ̀ Anambra o. ọ̀dà káàbọ̀ láti ìpínlẹ̀ Anambra lẹ́yìn ìpínlẹ̀ Ògùn báyìí wọ́n sọ pé ẹjọ́ kẹjọ́ ò tún nílè falẹ̀ mọ́ o bíi ti ìwù kọ́ mọ̀ nítorí pé ìlànà ayára bí àṣà lókù tí wọ́n máa gbé ètò ìdájọ́ gbà ní ìpínlẹ̀ Ògùn ẹ farabalẹ̀ afẹ́ dé ẹ̀ka polówó ọjà tá a bá dé àmọ̀ fún yín ní làbárì. ajá balẹ̀ ajá balẹ̀. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kọ́kọ́. ìbáṣolọ́dún ni ó ṣàṣopẹ̀ka ìkànṣolọ́dún ni ó sì so jìgbìnì òòyẹ̀ tó là wà lónìí ó mà sọ púpọ̀ lọ́rọ̀ rẹ̀ ambassador taofik ọládẹ̀jọ arápájà àníláyàjọ́ ọjọ́ òní nínú oṣù ọ̀hún la bí ọ ní àwọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ olú ọmọ fi ń tú yangba lónìí tá a sì ń bọ́ dúpẹ́ ẹ̀mí òun orí tó lédùn wá ṣe fún ọ àjàní ẹ̀lọ́ ẹ̀rìmọ̀dé ọmọ sàádà ọmọ eléwé ládọ́gba àjàní ẹ̀rìmọ̀dé ogúnyá lónìí táwa àrẹ lájọ ń lọ àti máṣoró bàbá rin ọ̀jọ̀gbọ̀n bàbá kò mọ̀ ìbá àtàǹpàkò òun ọ̀bẹ àkésọrí gbogbo obìnrin ti ń wọ́ ọmọ ẹ̀ sì gbọ̀rẹ́ fọ́mọ sàádà lẹ́ẹ̀kan àfàìkànlá ìdúró ojú ọmọ kì í fọdún kan pọ́bìnrin ńlé wọn ambassador taofik ọládẹjọ arápájà igbákejì alága gbogbogbò fún ẹgbẹ́ pdp ní ìwọ̀ oòrùn ilẹ̀ nàìjíríà àṣeyí sàmọ́dún àkànnàmọ̀gbò kì í pọdún jẹ́ o. Happy birthday ó tàn mọ́lẹ̀ ayọ̀ fún mi. aleluya ọlọ́run tún máa dábìrì ayọ̀ nínú àjọ̀dún ìkórè ọdún kejìlá ccc mọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn sẹ́mínà láfi bẹ̀rẹ̀ harvest of the good shepherd ní monday november eight láago márùn ìrọ̀lẹ́ ìṣọ́nà ní tuesday november nine láago mẹ́wàá òwúrọ̀ ẹ wá gbóhùn olúwa wednesday ọjọ́ kẹwàá sí friday ọjọ́ kejìlá oṣù kọkànlá ní ìsọjí alágbára láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ó yá o friday november twelve ní night of good shepherd láago mẹ́wàá àṣálẹ́ pẹ̀lú ẹgbẹ́ akọrin ccc mọ́lẹ̀ ayọ̀ mega nine nine sami p ọ̀wádé adékọ́lá akọrin akọrin ọba ẹ̀rítọ̀míwá voices ṣẹ́gun aṣáolú ọjọ́ ológun sunday november fourteen ní ìdúpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ tásìtajà ìkórè lẹ́yìn àjọ̀dún lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà his royal majesty ọlọ́wà of ìgbàrà òkè ní bàbá ọjọ́ náà mother celestial prophetess adétutù adébọ̀wálé church matron supreme evangelist isaac adéwálé òjò ẹlẹ́yẹ wà lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ ìmọ̀lẹ̀ ayọ̀ paris one along sango bodijà railway line sango ìbàdàn hallelujah sir zero zero six two two eight one six four three ìgbìmọ̀ ìkórè lónìí ẹ wá kájọ ayọ̀yayọ̀ ìkórè olùṣọ́ àgùntàn rere fire for fire fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wa paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá mọ́ nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sáyé kódà kọjá tó kọ́ gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé defa revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba reverend pf and reference co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. ẹ ǹlẹ́ màdàmú ẹ dákun ṣé pos machine yìí ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. ó yẹ ẹ káàdì yín wá kí ló wá ṣe pos machine yìí nítorí Ọlọ́run àwọn kọ́sùmà ló sì à ń bọ̀ yìí. bàdàmú sì ò sí nǹkan o. ọ̀nkú kò sí nǹkan kan nẹ́tíwọ̀kì yìí ń ṣe dákúndájí látàárọ̀ ṣùgbọ́n ẹ má wọrí yóò ṣiṣẹ́ láìpẹ́. ayégbé ṣe mama atm pos machine lẹ́ ń lò nù. èwo tún ni mama atm. mama atm pos machine. wọ́n ránṣẹ́ lọ́nà tó rọrùn tó dájú. aṣojú iléeṣẹ́ ìfowópamọ́ tó fini lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde fi owó sórí decoder gotv dstv àti startime níṣẹ́jú àyà. mama atm pos machine ọ̀tẹ̀ research card kọ̀mọ̀sí irú rẹ̀ lẹ́yìn. ra research card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kó sì tún balance owó tó ní lápàsù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò ìgbà ọ̀tún dé pẹ̀lú mama atm pos ọ̀gá gbogbo àwọn pos ló dé yìí o. bó o ni mo ṣe wá fẹ́ kàn sí àwọn mama atm. tó bá ní ṣòbò tó sì fẹ́ fi mama atm pos wò kàn sí mama atm ní nàmbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkó gr e ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm pos gba owó pẹ̀lú ìrọ̀rùn. jẹ́ kí n máa jẹ́ mu sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sóyún bàbá mi lẹ́jẹ̀ jẹ́ kí má jẹ́ mu sọ̀rọ̀ lórí mi. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyá ló máa léwájú àwọn ọmọ ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ odò Jọ́dánì tá a jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè jordan ní november thirty sí december six you fit fly là ń bá lọ. èlé lọ́jọ́ ìbí yẹn ẹ kú àṣeyẹ. ọjọ́ bí àwọn ọmọlúwàbí pàtàkì lọ́jọ́ tó bí màmá wa lálùbárí kàsáyé àṣẹ ń kí mọ̀ sí aláyọ̀ àdùkẹ́ ìyá wa bí amọ̀ tòótọ́ ìyá òfin sẹ̀kínà tó láìwọ lọ́júlarí màmá ẹ kú ayẹyẹ ọjọ́ bí òní o ọdún èyí tí màmá ti ń lò bọ̀ madam sẹ̀kínà tàdùkẹ́ tó ti lé lọ́dún kan sí lọ́jọ́ kẹwàá on the ten november ọdún yìí kẹ́mi ọlọ́gùn kígbọ́ ọdún ọmọ ẹjọ́ dùkọ̀ fún màmá wa sẹ̀kínà tó àdùkẹ́ ayé ojúlarí o ọmọ sọ̀dì tó lè pẹ́tẹ̀ dọ́ ọba ló lára oko àdùkẹ́ ayọ̀. bó ti sọdún ọdún yìí ó ṣe tẹ̀mí ìdówó tọmọ pẹ̀lú àlàáfíà tàkùn ti ṣe baálẹ̀ ọ̀rọ̀. màmá ọlẹ́sẹ̀ ní túnjí ojúlarí ẹkú àṣeyẹ màmá abíọ́dún títílayọ̀ àrẹ̀mú àṣeyí sẹ̀mí màmá gbẹ̀ngà màmá ọláyínká ojúlarí olúwa bò ní fọdún èyí tẹ̀sẹ̀ mọ́ lórúkọ gbogbo àwa we wish you many happy returns of the day òun ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Hmm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pín tó ń tà á àjọ nafdac ti jàn lóhùn tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. fire for fire ní kẹ́fì ṣe. fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wa paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórè ẹ̀ ní sup supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọ kú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyédè fire revival tọdún yìí tí ó máa wáyé ní christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out mọ̀lété ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó lọ́rọ̀ Reverend Carl Menzoni láti Norway Reverend Isaac Ọmọlẹ́yìn Apostle Paul Adenuga Reverend Gbẹ̀ngà Kotila olórin ẹ̀mí níbẹ̀ Lanre Tẹ́ríba Atóríṣe Olúwa lónìí bísí Reverend PF and Reverend CO Ọwá lólùgbàlejò Fire Revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti támú. àjọ̀dún Gbẹ̀ngà iléeṣẹ́ àjèrè ọkàn lágbàáyé wọlé wẹ́rẹ́ ẹ bá wa yọ̀. Площадь. iléeṣẹ́ àjèrè ọkàn lágbàáyé pé gbogbo ènìyàn síbi àjọ̀dún gbẹ̀ngà ẹlẹ́ẹ̀kẹtàlélógójì èyí tó máa wáyé ní thursday ọjọ́ kọkànlá sí saturday ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún twenty twenty one ní wosem revival grand òkè agbára nílùú iléṣà nípínlẹ̀ ọ̀ṣun àkórí àjọ̀dún tọdún yìí ni agbára sùúrù níbi tí ọlọ́run apọ́sítù timothy olúwọlé ọbádàrẹ yóò ti máa jagun ṣẹ́gun gbogbo alábíàmọ́ àjọ̀dún yìí rèé o pastor dr paul ọbádàrẹ general overseer fún iléeṣẹ́ àjèrè ọkàn lágb àgbáyé máa wà níkàlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè àtàlùyọ̀ ọ́ pásítọ̀ ẹ̀rí òjò ààrẹ CAC lágbàáyé pásítọ̀ dr paul ọ̀bádàrẹ general overseer àwọn lórí kí n sọ pé àjọ̀dún gbẹ̀ngà tọdún ní ọlọ́run ọ̀bádàrẹ máa dàbíra àìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera rẹ ṣe pàtàkì. ajá balẹ̀ ajá balẹ̀. kalẹ̀ tí ìròyìn náà ní sí tẹ̀ <laughs> síwájú. àwọn correspondent Akim Karim àti correspondent barista lọ́ọ́yà wa. oríṣiríṣi náà la mọ̀ rí. ẹ àbọ̀ kan wá wà kó tó di pàtẹ́ iwájú àbọ̀bọ̀. ẹni tí òpó ná èyí tí wọ́n sọ pé ó ti dẹ̀gbẹ́ ní àdúgbò àṣìùn hmm. kò yẹ ká wá dúró títí di ìgbà tó bá jẹ́ pé àjálù ńlá kan bá ṣẹlẹ̀ láwà tó lọ rèé ti àdúgbò rò àbí kí ni tẹ rò pé ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé epo ti swot ilé epo filling station àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní kò jìnnà sí deeper life ó sì ilé epo sì sún mọ́tò síbẹ̀ lópòpónà níbi àṣì road close. èèyàn tí ọba láyà gangan kò lè gbé ọkọ̀ kọjá lábẹ́ tó pé wáyà náà ti fẹ́ máa kan àtàrí ọkọ̀ tó bá ń kọjá ń bẹ̀. wọ́n ní wáyà fẹ́ àti kékeré báyìí lókè gbé òpó yẹn ró. Ah. ọlọ́run kò sànú. ẹ dákun dábọ̀ ẹ bá a kọjá lọ síbẹ̀ ní pápápá ẹ̀yin oníṣẹ́ amúnáwá ẹ kọ́kọ́ bá a lu náà bẹ̀ pa ẹ sì bá a gbé àwọn ìgbésẹ̀ yòókù i honourable so so person representing Fresh FM Nigeria. yes. hereby <laughs> move the motion seconded <laughs> ẹ jẹ́ ká lọ sínú ìròyìn tí mo ṣí fìlà rẹ̀ fún ilé ẹ̀ka mẹ́wọ̀n pé e, ìlànà ìdájọ́ ti wá dìrọ̀rùn báyìí ní ìpínlẹ̀ Ògùn o nítorí wípé ìlànà ayélujára lókù tí wọ́n mọ̀ gbà láti fi tẹ́tí sí ẹjọ́ àti gbogbo ìlànà tí wọ́n bá lò títí ìdájọ́ yóò fi wáyé o. Ah. látàrí bí ẹjọ́ ṣe máa ń falẹ̀ káàkiri àwọn ilé ẹjọ́ tí ń bẹ yíká orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ Ògùn wọ́n ti gbé ìgbésẹ̀ akin báyìí o látàrí ti ìgbésẹ̀ tí ìjọba lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún tí wọ́n gbé báyìí o gẹ́gẹ́ bí ìpínlẹ̀ àkọ́kọ́ yíká orílẹ̀-èdè nàìjíríà tó gbé ìlànà gbígbé ẹjọ́ àti ètò ìdájọ́ wọ orí ayélujára gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ níbi ìfilọ́lẹ̀ ìlànà yìí ní kọ́bápẹ́ Abẹ́òkúta níbi tó jẹ́ ibùdó ẹ̀ka ètò ìdájọ́ níbẹ̀ judiciary complex wọ́n ní gómìnà ń ṣe àlàyé o wípé pẹ̀lú àjọṣepọ̀ àwọn èèyàn lábẹ́ àkóso òun àti àwọn iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní Amẹ́ríkà gómìnà Dàpọ̀ Abíọ́dún ó sọ pé ìgbésẹ̀ tuntun táwọn gbé wá yìí ó ní kò ní jẹ́ kí àwọn nǹkan tó máa ń pagi dínà kí wọ́n ṣètò ìdájọ́ ní kíákíá kò ní jẹ́ kó mọ́ ní ìpínlẹ̀ Ògùn tó ìṣàlẹ̀ pé àwọn tẹ̀síwájú tó wí ó ní àwọn eh, nǹkan kankan ọ̀kan bẹ tó jẹ́ pé kò sẹ́ni tó yé tí máa ń fa kí àwọn ẹjọ́ máa wọ́lẹ̀ láwọn ilé ẹjọ́ tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà ó pàápàá ní ìpínlẹ̀ ti Ògùn ẹni tí í ṣe adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn onídàájọ́ mọ̀súnmọ́lá dípẹ́ olú ni ó tún ṣàlàyé pé ìlànà tuntun tí wọ́n gbé wọ ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn yìí ó ní gbogbo èèyàn iná ní yọ pàpà kọrin rèké o torí àwọn rọ̀bọ̀rebe tí sábà máa ń ṣẹlẹ̀ léyìí tí ojú ti rí látẹ̀yìnwá ó ní ní ìlànà yìí yọ palẹ̀ rẹ̀ mọ́ tí ó sì tún ní wáyé mọ́ hmm. ó ní àjọ dípẹ́ olú ó sọ ọ́ wípé àtàwọn adájọ́ ni o àtẹni tó ní ẹjọ́ àtẹni tí wọ́n pè lẹ́jọ́ onírọ̀rùn lọ́wọ́ abádé báyìí torí gbogbo adájọ́ ẹjọ́ tí bá ń bẹ wájú wọn wọ́n kàn tẹ ìka pinrin lórí láptọ̀pù wọn tàbí lórí ẹ̀rọ alágbèéká wọ́n ti mọ gbogbo àbálọ àbábọ̀ ẹjọ́ tí bá bẹ ní iwájú wọn tó ń kàkù sí rèé nígbà tó náà bá parí rẹ̀ orí ayélujára ní pinrin òun kàkù ló sì mọ̀ gbọ́ ìdájọ́ pé tó ẹjọ́ ó ti wáyé o wọ́n sì ti yanjú rẹ̀ lọ́nà báyìí báyìí báyìí ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ ó ti di rọrùn báyìí o ní ìpínlẹ̀ Ògùn torí ìlànà tuntun lórí ayélujára léyìí tí wọ́n gbé wọ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún ló kéde rẹ̀ lánàá òde yìí ayé justice delayed. èyí ohun tó lọ́nu ó kò mẹ́nu. tọ́ ẹ wá gbọ́ àwọn òròyìn mẹ́ta yìí ní pápápá wọn jà àkọ́kọ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ alágbára tó lákàkì kan lórí àwọn èèyàn tó ń gbé ní bèbí etídò lẹ́kọ̀ọ́ yìí hey, kíní kan ṣeé ṣe kó milẹ̀ wá èyí tó sì ní í ṣe pẹ̀lú ẹ̀kún omi kó má bàa wá ṣe àkóbá fún àwọn olùgbé agbègbè bíi Banana Island Parkview Estate Husband Fortune Estate nìkòyí Victoria Island Lekki Ajah láwọn ìjọba àbílẹ̀ etí ọ̀sà bá ń bá wọn ni mímí omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù ṣeéṣe kó fẹ́ mọ́wọ́ ba àwọn ibìkan bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí í gbégbésẹ̀ látàbújá láti lè fi dóòlà àwọn èèyàn pé tírú ẹ̀ bá tiẹ̀ fẹ́ wáyé wọn ò lè dọ́rọ̀ rẹ̀ kò ní lè mú ẹ̀mí lọ. ẹ̀ẹ̀kejì àwọn olùkọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigeria Union of Teachers wọ́n ní ọjọ́ ìṣẹ́gun Tuesday àná ni wọ́n gbóṣùbọ̀ kárí fún ilé ìgbìmọ̀ aṣojú òfin pé ẹ kárí láì ìgbésẹ̀ tẹ́ gbé ọ̀tẹ̀wọ̀n bẹ́ẹ̀ sì lọ́mọ ọkùnrin ṣe ẹ ṣeré bẹ́ẹ̀ wọ́n láwọn olùkọ́ wọ́n ti sún ọjọ́ orí wọn láti ọdún tó yẹ kí wọ́n máa fẹ̀yìntì tẹ́lẹ̀ lọ́dún márùndínní ogójì sí ogójì ọdún báyìí pé wọ́n lè ṣiṣẹ́ olùkọ́ ajímẹ́fun di ogójì ọdún kó tó di pé wọ́n fẹ̀yìntì wọ́n sì gba ìbuwọ́lù látòkè. àmọ́ èyí tó wá jẹ́ ìkẹta rẹ̀ àrò mẹ́ta tí kì í dọbẹ̀ nù ọ̀rọ̀ kan rèé o lọ́bọ̀lọ́bọ̀ rèé o rọ̀rọ̀ àgbò rèé o tó sì ń mì ọlọ́mọdé ọjà ní ìpínlẹ̀ ọ̀ṣun olúwo ti ilẹ̀ wo ọba abdulrasheed akànbí tẹlú wọn ni ọjọ́ ìṣẹ́gun tuesday àná iná ni bàbá bẹ̀rẹ̀ yìí pé tó ayẹyẹ ọdún mímọ rírì ọlọ́run ọ̀gá ògo jùlọ yìí pé àwọn ti bẹ̀rẹ̀ sí í ṣe nínú ààfin nígbà tí bàbá sì ń ṣe láàfin wọn ni ìṣe tí bàbá ń ṣe bàbá jẹ́ kí àwọn nǹkan kan di mímọ̀ wọ́n ní olúwo nínú ààfin rẹ̀ ó sọ ọ́ di mímọ̀ gbangba gbangba yìí pé kí gbogbo àwọn àtìlẹ́ àtìlẹ́yìn odi kí wọ́n máa bọ̀ á bọ̀ òun ṣe ayẹyẹ láti mọ rírì ọba àwọn ọba ó ní the supreme king yìí pé ọba àwọn ọba ń lòun wárí fún ń lòun sì ń ṣe ayẹyẹ náà fún ó lóun o òun ò ní forí balẹ̀ fún òòṣà kankan ó nítorí ẹ̀ lòun sì ṣe ké sí àwọn èèyàn ara wa èrò ọ̀tún àti tòsìn yìí pé kí wọ́n máa bọ̀ láti wá bá òun ṣe ayẹyẹ tí wọ́n sì ń ṣe ayẹyẹ ọ̀hún láti kó kìkì ọlọ́run lẹ́yìn ìgbà bàbá wa sọ̀rọ̀ ọ̀hún tán wọ́n ní wàhálà kan ti tún wá rọ̀ dẹ̀dẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ aráàlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n ní ní kéde tí bàbá kéde wípé ọba àwọn ọba ń lò wọ́n fi ògo àti ìyìn fún tòun tòun sì ń wárí fún wípé kì í ṣe òòṣà wípé òun ò sì ní foríbalẹ̀ kankan fún òòṣà wípé aṣojú olódùmarè ń lò wọ́n àwọn tó wá jẹ́ onítìbílẹ̀ àwọn náà wá sọ̀rọ̀ wọ́n ní wítèmídèmí ó ń tọ̀hún sọ ti ẹ̀kú tó lọ ni wọ́n ní gbèdéke ọjọ́ mọ́kànlélógún làwọn filẹ̀ fún ọba abdulrasheed àkànbí wípé kí bàbá kó kéde fúnra rẹ̀ pé òun tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá nítorí pé tí òkun bá sún nàrenàre tọ́sà sún nàrenàre òṣàṣẹ̀ṣe lókun tá a dá gbà lọ́dọ̀ tí í ṣe olórí orò wọ̀run wípé bíi bẹ́ẹ̀ kọ́ àwọn jọ mú nǹkan lẹ̀ o kódà wọ́n fi iṣẹ́ rán sí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun pé káwọn aláṣẹ ìjọba kí wọ́n tètè ké sí ọba láìlúwà náà kí wọ́n sì sọ fún baba yìí pé kó tọrọ àforíjì lórí ọ̀rọ̀ tí baba sọ pé baba ò wí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní ìyẹn nínú wọ́n ní láì ṣe bẹ́ẹ̀ àwọn náà gbé ìgbésẹ̀ tó gàgàrà ẹni tí í ṣe adarí àwọn ẹlẹ́sìn náà ọ̀mọ̀wé olúṣèyí àtàndá ń ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ọba abdulrasheed àkànbí olúwo tilẹ̀ wo tí àwọn ti kọ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣáájú ti hàn wọ́n ní tí bàbá o ìpè tí wọ́n bá mọ̀ ìpè ipò ìpè àwọn ti fẹ́ kó kán kó jẹ́ kí aráàlú mọ̀ ìpè tọ̀ àwọn fẹ́ fi àfilẹ̀ dípò ìpè kí wọ́n máa wá dá yẹ̀yẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe sílẹ̀ ìpè bákan bákan bákan wọ́n ní láì ṣe ìpè bàbá tẹ̀lé àlàálẹ̀ àti láti rawọ́ ẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ tí bàbá sọ ṣáájú pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní àwọn oníṣẹ̀ṣe náà àwọn á wá bọ́ síta gbangba wálíà àwọn wàá rí dájú ṣáká pé àwọn ṣe ìwọ́de kan tó lágbára tó gàgàrà bí àwọn oníṣẹ̀ṣe báwọn sì ṣe báwọn bá ti bọ́ síta báyìí ó dàbí ẹni pé ṣóńṣó méjì ó fẹ́ forí gbárí nu ẹ dákun o ẹ jèbù rẹ o àwọn olùgbẹ́bẹ̀ kálàáfíà ṣèjọba nípínlẹ̀ ọ̀ṣun. àwọn ọmọ ilégbèmọ̀ aṣojúṣòfin ti ké sí mínísítà fún olú ilẹ̀ wa ní àbújá eyín alhaji mohammed bello pé kó yọjú sí àwọn ní pápá àpá ọ̀ kó wá jẹ́jọ́ lórí bí nǹkan ṣe dẹnu kọlẹ̀ ní olú ilẹ̀ wa àbújá eléyìí náà lọ́wà látàrí ti àbá kan èyí tí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nínú lẹ́gbọ̀n asòfin aṣojú Tóbi Okechukwu tó sọ wípé ọ̀rọ̀ kanlẹ̀ kan bá lélẹ̀ léyìí o tọrọ bá dójú àgàdàgbà tán àmọ́ kàn jẹ́jẹ́ mo jókòó pé ọ̀rọ̀ tó kàn wá ní orílẹ̀-èdè Nàìjíríà ní pápápá ni pé olú ilẹ̀ wa tí wọ́n mọ̀ wò gẹ́gẹ́ bí àfijúwe orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan wá dẹnu kọlẹ̀ tó báyìí onípàápàá lẹ́ka ti ètò ààbò ó ní kọ̀sẹ́ni ẹ̀mí ẹni tó dé o ó ní tìfura tìfura lókù tó ní kálukú ń lọ ní Àbújá Òkèjúkò ń lọ sọ pé ètò ààbò ó ti yìnrìn tán o ní olú ilẹ̀ wa ní Àbújá báyìí ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kànáńkòrí náà ni wọ́n ń yà wọ Àbújá tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ̀dùn pé eléyìí ojú eléyìí ò sunwọ̀n èyí sì rèé ọ̀n láti lẹ́bọ̀ lẹ́rù ni pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ẹ̀mọ̀ rí ní ara wọn ó mọ̀ọ́mọ̀ ṣàpèjúwe wípé yàtọ̀ sí ètò ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀ ní Àbújá mọ́ ó láwọn nǹkan kọ̀ọ̀kan míì ó ló tún fààyè gba rẹ́dẹ̀rẹ́dẹ̀ ó ní wọ́n kàn gbé ilẹ̀ lágbájá kan wọ́n ti allocate ilẹ̀ fún ọ tí ò sì sí wípé nǹkan àdàgbàsókè kan gúnmọ́ ni wọ́n ń gbé bọ̀á sí orí ilẹ̀ ọ̀hún Òkèjúkò ó sọ oríṣiríṣi nǹkan ilẹ̀kùn o ó ní àwọn ìkólẹ̀ kódọ̀tí wọn ń bẹ̀ léyìí tí wọ́n ṣe ń bẹ̀ ó ti dẹnu kọlẹ̀ ọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ṣe tí wọ́n fi mọ̀ pé olú ilẹ̀ ti orílẹ̀-èdè nàìjíríà lélẹ́yìí bí ìgbà tó ṣe pé wọn ò tiẹ̀ rí ti ibù ibẹ̀ náà rò mọ́ ni pẹ̀lú ètò ààbò tó náà tún wá gbópọn olóńkàkù náà lọ gbọ́dọ̀ wàá sọjí o kí wọ́n ké sí mínísítà kó wá ṣàlàyé fáwọn ṣé àìsí owó ni àbí kiri ń tọ́fà tó fi jẹ́ wípé gbogbo nǹkan fi á dẹnu kọlẹ̀ tán ní olú ilẹ̀ wa tí ń bẹ l'Àbújá. tọ́ ìròyìn eléyìí ìròyìn ayọ̀ ni fún gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní òṣìṣẹ́ ọlọ́pàá ẹ máa jó ẹ máa yọ̀ ẹ lọ gbàlù sílẹ̀ ìdí àti ìtumọ̀ rèé o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ láti àwọn ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Mohammed Dingyadi wọ́n ní owó oṣù tuntun àwọn ààtò ọ̀tún tí ó mú kí ọlọ́pàá máa rẹ́rìn lọ gba sálárì rẹ̀ fi dùnnú relé tọkàn tiwọn náà fi balẹ̀ pé ah ilẹ̀ bàbá àwọn táwọn ń jà fún dáàbòbò yìí ó gbé àwọn wọn ni ó ń bọ̀ lọ́nà pẹ̀pẹ̀ ẹ wá gbọ́ àwọn àkòrí ìròyìn ìrọ̀lẹ́ ayé kan tó ṣeé ṣe kẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́sàn-án àkọ́kọ́ rèé o wọ́n ní kápítẹ̀nì ológun kan tí ń wáńjọ wọ́n ní wọ́n afurasí tí wọ́n sì gbámú wọn lọ bí rẹ́rẹ́ wọ́n ti palẹ̀ wọn mọ́ ó lákàtà àwọn agbófinró ní kwasu Kwara State University ti ń bẹ ní Malete wọn ní ọ̀kan lára àwọn olùkọ́ wọn bẹ̀ olùkọ́ Pẹ̀lúmi Adéwọlé wọn ní wọn ti gbé ní pápá ìyáká relé ẹjọ́ májísírèètì nílọrin ní ìpínlẹ̀ Kwara lọ́hùn wípé ó fẹ́ ṣe ètò gbàmú lágbède méjì fún ọ̀kan fún lára àwọn ọmọ iléèwé náà tó jóbin ṣùgbọ́n afẹ́fẹ́ ti fẹ́ ohun tí ẹdìẹ fi ń ṣègbọ̀nsẹ̀ wọ́n ti rí tòun tí ẹ̀rí kan ni wọ́n fi gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì ọ̀hún àmọ́ ní ìpínlẹ̀ Ògùn olùkọ́ wọn ní ó lu ọmọ ọdún mẹ́ta lálùbàjẹ́ nítorí pé ọmọ ò tí ì mọ̀wé kọ èyí tó tún wá jẹ́ pabambarì ibẹ̀rẹ̀ o arákùnrin kan rèé ó ti mutí yó dínrín bíi tùn ló bá gbé ìbọn <laughs> sétí ọmọbìnrin yí pé ọ̀yá kó jẹ́ káwọn ṣe eré dadimọ́mí hmm. ńgbà tó sì gbé mọ́ síyùn létí yìnyín náà bá gbà ó wáá fi tìpátìkúùkù ó fi bá arábìnrin ọ̀hún ẹni ọdún mẹ́rìnlélógún lájọṣepọ̀ tán ìgbò ṣe tán àbọ̀bọ̀ pé kí ó ṣẹlẹ̀ hmm ó sùn lọ síbẹ̀. ọ̀parí oorun ní ìgbà tọwọ́ ọmọdé ẹ máa gbọ́ lára àwọn ìròyìn tó ṣeé ṣe oh kó gbẹnu tán tọ́ba dì ní ìrọ̀lẹ́ lónìí òun náà ni ti èyí tó jẹ́ fọ̀gà èyí tí ọmọ bá àwọn èèyàn pọ́ táyà tó ṣe àlàyé wípé òun gangan jẹ́ alamí fún àwọn tí wọ́n jí èèyàn gbé o pé tó ń bá ti rí eléyìí wọ́n hàn owó ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló wọ́n sọ fáwọn tí ń jí ní pé ẹ mú eléyìí dáadáa ẹ rí nǹkan gbà ní ọwọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Bauchi ọlọ́run kó ṣàánú ni ọ̀ hmm, ìjàmbá ọkọ̀ kan ló ṣẹlẹ̀ báyìí tó yẹ pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ló fi ara pa hmm. tí èèyàn márùn-ún tí wọ́n sì lọ sí ọ̀run àpàpàǹdodo ọ̀nà ọ̀bà kọ́ ṣàánú èèyàn náà bákan náà àtúkọ́ pé àwọn kan tí wọ́n dì àhámọ́ra àbọ̀n wọ́n ya bo agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn nítorí ọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ yìí náà ni ó hmm. ní ìpínlẹ̀ Ògùn wọ́n ló ṣeé ṣe kí àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n bọ́ sí ẹnu iṣẹ́ onípápá báyìí láti lọ rèé mú àwọn èèyàn tí wọ́n ń da àdúgbò ìdí àgbọn àti adóodò ọ̀tà níjọba àbílẹ̀ adóodò ọ̀tà láàmú ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní pẹ̀lú àwọn nǹkan ìjà olóró tí wọ́n kó wá sí orí ilẹ̀ wọn wọ́n ní í ṣe ni àwọn ọlọ́pàá ní olóbó ta wọ́n wípé àwọn èèyàn kan ti dé o tí wọ́n kó ìbọn dé wọ́n sì ń lọ bí ọgọ́ta tí wọ́n yabo agbègbè yìí tí wọ́n ń pè ní ìdí àgbọ̀n níjọba àbílẹ̀ adóodò ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìpè tí àwọn ọlọ́pàá gbọ́ iná ni alukoro ló fi sọ pé àwọn èèyàn wọn dìde ní kíámọ́sá wọ́n sì lọ rèé dá wọn lóhùn nígbà tí wọ́n ó dé ibẹ̀ wọ́n ní ọwọ́ tẹ àwọn èèyàn méjì nínú wọn tí wọ́n gun alùpùpù wá tí wọ́n sì ń yìnbọn ní kàṣàkàṣà gbòà sí ẹnikẹ́ni lólórí bá bẹ̀rẹ̀ sí ní di orí rẹ̀ mú ṣùgbọ́n méjì nínú wọn iná ni ọwọ́ pálábá wọn lọ ṣègì ń bẹ̀ táwọn ọlọ́pàá sì náwó mú wọn pé ẹ wá lọ́mọ ṣàlàyé ara yìí pẹ̀lú ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn àti ọ̀kadà bàjáàjì léyìí tí wọ́n gùn níbẹ̀. ọ̀dà kó tó di pé a lọ sójú ọjà oríṣiríṣi. ọ̀rọ̀ àwọn orí ilẹ̀ ńlẹ̀ ká lọ gbalẹ̀ ó lẹ̀ kí ni ìtumọ̀ ilé àṣé kì í ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan. ibi gbogbo la ti kẹ́jẹ́ lẹ̀ àbíkọ́ ló ń ṣàánú wa. ọ̀rọ̀ lórí ti màmá ọ́dìlì wọ́n ní ẹjọ́ ọ̀hún ó ti ń lọ lábẹ́lẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ní ká kí wọn káyìn wọn fún ìgbésẹ̀ takuntakun tí wọ́n gbé tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún lọ kọ́ àwọn aláṣẹ kan lókè wọ́n ní iṣẹ́ tí ń lọ lábẹ́lẹ̀ o àwọn tó sì wà nídìí ìwà bàjẹ́ lọ kọlulé màmá òun dájú ṣáká ẹ̀mí màmá ni wọ́n dọdẹ lọ. Fáṣọlá wọ́n ní gómìnà ńgbà kan ànárí ìpínlẹ̀ Èkó ti ṣe alákòóso fún ọ̀rọ̀ ilégbèé àti iṣẹ́ òde lásìkò tá a wà yìí àwọn ilé kan ti ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rin ni wọ́n kọ́ ilégbèé ìgbàlódé wọ́n ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ títí dàsìkò tá a wà yìí wọ́n kọ́ wọn parí wọn ni kò sẹ́ni ń gbé wọn ò wọn ò rà á ó sì wà ńbẹ̀ lásán wọ́n sì sọ́ dàkọ̀tì ilé ìgbìmọ̀ aṣojú òfin ilẹ̀ nàìjíríà ní alákòóso ọ̀hún yọjú sí a kọ́ ọ wá wí tẹnu rẹ bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ àwọn èèyàn kan náà sọ̀rọ̀ yìí pé àwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba kan wà tó jẹ́ pé ó yẹ kí àgbéga ti dé bá kó wá wà ní ìbámu pẹ̀lú àwọn bíi federal medical centers lórílẹ̀‐èdè yìí wọ́n tọ́ka ti ìpínlẹ̀ Gòbè yìí pé ó jẹ́ ọ̀kan lára àwọn ibi tó yẹ kí wọ́n ṣe àmúlò kan sì mú àgbéga bá kírin iṣẹ́ ìgbàlódé kó túnbọ̀ wọbẹ̀ lọ kí àwọn iṣẹ́ ètò ìlera tó péye kó balẹ̀ rẹ́sẹ̀ wálẹ̀ àmọ́ lórí ọ̀rọ̀ owó òbítíbitì kan tí wọ́n ní mọ̀mọ́ pamọ́ka four hundred and fifty million naira tí wọ́n ní mọ̀mọ́ dísàní àlẹ́sì mádùúkẹ́ tí wọ́n ní ńgbà wọ́n wà lórí àpèrè wọ́n fi gbé àwọn iṣẹ́ àtàǹgàrẹ́ kan jáde tọ́rọ̀ ọ̀hún padà lẹ́yìn láti Maiduguri àjọ EFCC àjọ tó ń gbógun ti ṣíṣe owó òlù ní mọ̀kùmọ̀kù àti kíkówó ná nínà mọ̀yábá wọn ni wọ́n ti ránṣẹ́ pé alákòóso tẹ́lẹ̀ rí náà wípé òun náà tún lọ́wọ́ lómi nínú ọ̀rọ̀ wọ́n ní dísàlẹ̀ àlísì má dùn ekenì kankan o wọ́n lẹ́ni tó ti fìgbà kan ànárí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti sáyẹ́ǹsì ọ̀mọ̀wé abdulbulama wọ́n ní òun náà lẹ́jọ́ jẹ́ ń bẹ̀ wọ́n ní kó wá yọjú síwájú onídàájọ́ fatima aminu tilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní damaturu ní ìpínlẹ̀ yobe ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ wọ́n kó àwọn míì náà tẹ̀lé wọn pé owó yìí àárín yín ló jọ rìn sí ẹ̀já dojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. Muhammadu sallallahu Muhammadu sallallahu Muhammadu sallallahu alayhi wa sallam. Rasulullah Adéwálé Kariola oníṣẹ́lá Mahama sallallahu alayhi wa sallam maulidi nabi yi àtijọ́ kó àkànṣe àdúrà baasi máa níjọ wa daftimoni general lábẹ́ bàbá wa fadilati sheik alhaji amadu tijani murtadi fasasi bbz tọdún ìtumọ̀ wáyé pẹ̀lú ọgọ́rọ̀ ńlọ́jọ́ sátidé november thirteen ọdún yìí masjid marfa ẹ̀rùmú ìbàdàn látún ti máa ṣe é aago ìrọ̀lẹ́ la ó ti bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ká yẹlẹlẹ. gbogbo mùrídìí mùrídà. mọ́mìnì mọ́mìnà la pè kẹ́ wa kájọ yayọjọ ibi ànábì. pẹ̀lú jordan simani jẹnẹra. lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá nùfẹ̀mbà tẹ́tì nọdún yìí. a máa retí yín o masala. ìyọ̀fọ̀ muhammadu bọ́bá níláàrí olókùn lálọ́ barika ṣe ikú bára àmọ́ yìí ní ìsàbàbà gbọ́ngbọ́n wa. a ò pàdé létí odò tẹ̀sẹ̀ áńgẹ́lì jẹ́. aleluya adá gbogbo ògo padà fún ọlọ́run ó ti pé ogójì ọdún forty years sí bàbá wa ẹ̀gbọ́n wa ọkọ àwọn olólùfẹ́ bàbá àwọn ọmọ rere ti dágbére fáyé èso ẹ̀ṣẹ̀ yìí pódìgbò ṣe bẹ́ẹ̀ni bàbá wa Francis fọlọ́run sọ́fájì mi bó ti ṣe wá pé ogójì ọdún lónìí tá à ń ṣèrántí rẹ̀ la tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé iwájú tó dojúkọ kò bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ kò tẹ̀tì ìròyìn àwọn iṣẹ́ rere tó gbé wòlíì àti ọ̀rọ̀ ọlọ́run tó fi kọ́ gbogbo èèyàn bàbá wa Francis fọlọ́run sọ́fàjìmí a ò lè gbàgbé rẹ láíláí gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kọkànlá la ó máa ṣèrántí rẹ bí eléyìí ẹ̀sà ògbé ológbòjò arójò gbéyàwó arẹjì wẹ́rẹ́wẹ́rẹ́ símọ̀rìnlé ọkọ ọmọ balawawa ọ̀bàjò ọmọ kò tó dé ọbẹ̀ mi dorúgbẹ́nulẹ́nu baba francis fọlọ́run sọ́fàjìmí ìpàdé tún dọjọ́ àjíǹde níbi tí ìgbéyàwó ní símọ́ afẹ́ ọ máa sùn olùfẹ́ gbogbo ẹbí ló ń kéde. ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá òfin o bá a ṣe ń sùn tá a ṣe ń jí bẹ́ẹ̀ laago ọjọ́ orí ẹ̀dá ń sún síwájú àmọ́ gbogbo ẹ̀dá tó bá mọ rírì àṣẹdá tó sì mọ rírì ẹ̀mí tí ń mí fúkẹ́fúkẹ́ yóò máa rájọ ọjọ́ tá a bí ni bẹ́ẹ̀ làwọn tó bá jó lólùfẹ́ ni yóò sì máa fìdùnnú hàn pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ń sẹ̀mí nínú owó àlàáfíà tàkú baálẹ̀ ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù adémọ́lá ìgè ló ń kí ọ kú oríire o wípé ọdún tún lé ọdún o ọ̀nàrẹ́bù adémọ́lá ìgè ní ẹ̀mí rẹ̀ túbọ̀ gùn lókè àgbáyé ṣe ń bọ̀ dúpẹ́ kó tún lè kan lọ́dún lónìí bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà ẹ̀mí gígùn fún ọ oore ọ̀fẹ́ sílẹ̀ mí gígùn bá ṣe kí ọ kú oríire lọ́dún yìí a tún péjú kí ọ kú oríire lọ́dún tí ń bọ̀ ambassadọ Taofik Ọládèjọ Àjàní Arápájà ọmọ ẹlẹ́rìn ìmọ̀dú ẹlẹ́rìn mọ́sà ọmọ eléwé ládọ́gba congratulations ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ báwo bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola zero eight zero seven four eight eight eight eight eight eight. ajá balẹ̀ ajá balẹ̀. alága ìjọba àbílẹ̀ ìbàdàn south east honourable emmanuel aláwòdé ó ti darapọ̀ mọ́ àwọn ọ̀tọ̀kùlú èèyàn káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti dáwọ́ dùnú pẹ̀lú igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp ambassador taofik ọládẹjọ arápájà olúọmọ ilẹ̀ ìbàdàn fún ti ayẹyẹ ọjọ́bí eléyìí tó tún kò fún tọdún yìí ọ̀nrẹ́bù Emmanuel Aláwọ̀dé ó ṣàpèjúwe ambassadọ̀ Taofik Ọládèjọ Arápájà gẹ́gẹ́ bí akínkanjú ẹ̀dá ẹni tó ti kópa takuntakun nínú ìdàgbàsókè ìjọba àbílẹ̀ Ìbàdàn South East àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ẹni tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìrírí aláìlẹ́gbẹ́ ó ní ambassadọ̀ Taofik Ọládèjọ Arápájà ló ti ní lágbo òṣèlú aṣíwájú rere sì ní í ṣe pẹ̀lú olóòótọ́ èèyàn tó fẹ́ràn àkóyawọ́ àtàwọn àmúyẹ wọ̀nyí yóò ṣèrànlọ́wọ́ fẹ́gbẹ́ òṣèlú PDP láti ní ìdàgbàsókè pàápàá jùlọ lẹ́kùn gúúsù lẹ́yìn náà ọ̀rẹ́bù Emmanuel Aláwọ̀dé ó mọrírì gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé àtàwọn ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP fún àtìlẹ́yìn eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá eléyìí tó ṣe okùnfà àṣeyọrí tó wáyé níbi ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ Congress tó wáyé nílùú Àbújá lẹ́nu lọ́ọ́lọ́ yìí honourable emmanuel aláwòdé alága ìjọba àbílẹ̀ ìbàdàn south east ó ṣàpẹẹrẹ ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú pdp tó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó ń ṣàfihàn ìfẹsẹ̀múlẹ̀ ẹgbẹ́ òṣèlú pdp fún gbáradì ètò ìdìbò ọdún 2023 lákòótán lórúkọ gbogbo èèyàn níjọba àbílẹ̀ ìbàdàn south east àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan wọ́n wá ń pawọ́pọ̀ wọ́n ń ké adarí rere tó ṣeé fọkàn tán ambassadọ̀ Tàfẹ́kọ̀ Ládẹ̀jọ Arápájà kú oríire ọjọ́ bí kọ́lọ́hún ọba aláàánú kó jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn àwa tún ń tẹ̀ ẹ́ síwájú náà nù torí hmm. oòrùn tí ń bẹ níta ẹ̀ ọ̀ta sọ́gbẹ̀ ẹ̀ àwọn eléyìí ní mọ́ńbé mọ́ńbé náà ẹnìkan tó náà jẹ́ ògúnnágbòǹgbò nu ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Adébísí ọlọ́pọ̀ èèyàn ó ti ṣe àlàyé o pé ẹni tá ń pè ní àkọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ni ọba máa pàdé àlùdé ìtọ́báyàn láàyò ká tó lè mọ̀ pé ní àkọ́ṣẹ́mọṣẹ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tó ṣe pẹ̀lú oníròyìn níbẹ̀ ló ti ń fèsì sí ọ̀rọ̀ kan tó bòde látẹnu ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Wálé Ọ̀làdọ́jà tó sọ pé àwọn tí inú bá ń bí nínú ẹgbẹ́ òṣèlú ké wọ́n lọ rèé kọ́ ẹ̀kọ́ òṣèlú lọ́dọ̀ àwọn àkọ́ṣẹ́mọṣẹ́ níbẹ̀ ni Alhaji Abdulrasheed Adébísí Ọlọ́pọ̀yàn ló ti ń fèsì wípé ohun tí ẹ̀ wá mọ̀ ìgbà tí ọ̀làwálé ládọjà tó di ọmọ ẹgbẹ́ òṣèlú PDP o pé tó tẹ́lẹ̀ àwọn ń gbúrò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú accord àmọ́ bó ṣe wá di pé ó ń fèsì fún ẹgbẹ́ tọ́ka àwọn tó sì jẹ́ pé àwọn gangan àwọn mọ̀ pé original ọmọ ẹgbẹ́ òṣèlú yìí ó ní ṣùgbọ́n olóyè wálé ládọjà tí ń fèsì ọ̀rọ̀ yìí àwọn sọ ọ wípé ẹni tá a lè pè ní akọ́ṣẹ́mọṣẹ́ èyí ò professional lẹ́ni ọmọ àpàdé àlùdí òṣèlú ẹ jẹ́ kí n júwe àwọn tó máa pàdé pàdé àtàlùdí òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ onítẹ̀ ẹ bá ń sọ nípa àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ lọ bá ẹ lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ Lam Adesina tí ìbá ṣe pé bàbá ó ti di olóògbé ni ó ní àwọn tó tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ níbi òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ Alhaji Rasheed Ládọjà gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ Christopher Adébáyọ̀ Alao Akala gómìnà tẹ́lẹ̀ rí tó ti dolóògbé nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ni sẹ́nitọ̀ Abiola Ajimobi ó láwọn tá à ń pè ní real political professionals nu ìròyìn ń gùn ẹ lè fẹ́ kàyókù sí i hmm. nínú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí mímí kó tó náà tún padà bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PDP báwo ni ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe rí o pẹ̀lú mímí kó tó wà níbẹ̀ wọ́n kọ́ náà ó náà tún kún digbí ni lójú ìwé ìròyìn ti Nigerian Tribune ẹ̀ bà níbẹ̀ ìròyìn àbàmì kan rèé èyí tóun náà tún ṣẹlẹ̀ ojú ewé karùn-ún ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan mọ̀ wá wọ́n ní ẹni ó ti fìgbà kan ànárí jẹ́ ọ̀gá ọmọ ológun ojú òfurufú ńlẹ̀ wa nàìjíríà retired air Force marshal mohammed maisaka wọ́n ní ilé bàbá màní bàbá wa àìgbélé ẹni fọrùn rọ àṣọ́rọ̀ ti yí òwe sì yí kú ńbẹ̀ wọ́n nínú ilé bàbá ni bàbá wa ní rigasa ní ìpínlẹ̀ kaduna tíyàwó wọn sì wà pẹ̀lú wọn kódà bàbá náà lọ́wọ́ lórí bẹ́ẹ̀dì ni àwọn kan sì dé àwọn aṣekúpani ńgbà wọ́n sì débẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí babó ń baba. wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ó máa ń gbọ́n mi lójú èèyàn ní rètérètè wọ́n ní ìyàwó wọn gan alára pa á wọn ò tí ì fi bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ bí èèyàn dáadáa mọ́ nítorí pé ìṣẹ̀lẹ̀ là lórí ibú ọ̀hún tó ṣẹlẹ̀ ó gbọ́n mi lójú ọ̀pọ̀lọpọ̀ abiyamọ. Hmm. àmọ́ lórí ti fásitì wọ́n lówó tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ní kán lọ pín bílíọ̀nù méjìléní ogún ó lé ìgbọ̀njẹ̀ kan owó náírà twenty two point one billion naira èyí tí wọ́n ní aláwáǹsì ọ̀hún tí wọ́n pè fún àwọn òṣìṣẹ́ fásitì lórí bá a ṣe pín owó lásán ó ti dá lọ́bọ̀lọ́bọ̀lẹ̀ kódà wọ́n ń bára wọn fa fìràkù káàkiri ní báyìí lásìkò tá a wà yìí o. ẹ̀yọ̀ tára ilé wọn ò tí ì ṣetán láti gbóhùn aró oko lórí bí wọ́n ṣe pín owó. àwọn akẹ́kọ̀ọ́ náà ní sáríà wọ́n bẹ̀rẹ̀ sí í fẹ̀hónú hàn wọ́n ní wọ́n jí àwọn òbí méjìdínlógún gbé àwọn tó sì jí wọn gbé àwọn alákatakí tí a gbébọn ní ọ̀jẹ́ fún ìdílé yìí báwọn ò bá rí àwọn òbí àwọn méjèèjìdínlógún kún ọ́n dé àwọn ò ní gbà gbogbo nǹkan gbọ́dọ̀ ro wá pinni ní ìpínlẹ̀ Zaria nílùú Zaria ẹ lọ tààràtà ojú ewé kẹjọ ìwé ìròyìn ti The Punch ibẹ̀ mo ti tajú kan rè. afárá toll bela bridge tó ń bẹ ní ìlú Èkó wọn ni kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ni o ọkọ̀ lè rìn tí ó sì máa kọjá tí ó sì máa lọ tí ó máa bọ̀ wọ́n ní títako ọ̀rọ̀ kan lè tó ń jáde látẹnu àwọn èèyàn wípé afárá third mainland bridge ní ìlú èkó pé ó ti ń mì jìgàjìgà tó sì lè wó látàrí èyí táwọn èèyàn kan ń sọ wípé kò tọ́ láti máa gba orí rẹ̀ kọjá lọ ìjọba àpapọ̀ ti fèsì lé e lórí o wípé mímí kan ò lè mí ẹnikẹ́ni tó bá gba orí afárá third mainland bridge kọjá o nítorí pé ó dúró digbí torí àtúnṣe táwọn fẹ́ ṣe ìjọba ti parí rẹ̀ ẹnìkan tó náà jẹ́ all the Lean back, I'll drink some, yo. Sit tight, now me they in charge, oh. You fit to me, you fit to tell me nonsense, so oh. I pray you remember me say you a man of your conscience. So when you are balling, some people just won't love your way. Auntie brother, no shaking. Don't let them make you go astray. Keep balling like there's no limit. Keeping it hundred. Oh yeah, gonna.